شر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة الضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته nínú kádàrà ọba adẹ́dà àti èbùbù rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa Sharifa ìyàwó ọmọ ẹ̀yà wa náà Abdulaziz Alugba bàbá rẹ̀ wọ́n ní ọ̀rẹ́ wọn díẹ̀ pẹ̀lú typhoid but gẹ́gẹ́ bí ọba adẹ́dàdè ṣe kọ́ gbà tó di kátókì magrib lánàá wọ́n ṣe kálímà wọn jáde láyé so gẹ́gẹ́ bí wọ́n ṣe mú ìró wa janaza wọn máa ṣẹlẹ̀ ní twenty nine street ìyàwó yìí fa off Kasunu street ní Agege uh, wọ́n ní first turning to the right after Agege total filling station abẹ́ ọba adẹ́dà kọ́ bá gbà wọ́n lẹ́rú ìgbà tí ó bá ya gbogbo wa sí kí ọba adẹ́dà kó jẹ́ kí ó jẹ́ ìgbà tó dáa jù ní sísúnmọ́ nígbèsè ayé wa. Ah, gẹ́gẹ́ bí ṣe wa ọjọ́ òní a máa fi ń yẹjú àwọn nǹkan kọ̀ọ̀kan nínú ilé bọ̀dá tí máa fi rárá wa létí náà wípé ilé mùsùlùmí ìṣesí nínú rẹ̀ ó dá lérí àyà ọba adẹ́dà tí a fi rárá wa létí ní ọ̀sẹ̀ tó kọjá. يا أيها الذين آمنوا قوا أنفسكم وعليكم النار ẹ̀yin tẹ́ gba ọba adẹ́dà gbọ́ tẹ́ mọ̀ yí pé ẹ jábọ̀ fún tẹ́ mọ̀ yí pé ẹ dúró rojọ́ níwájú rẹ̀ tẹ́ gbà pé ìgbésí ayé wa ń bí ìlépa nǹkan nínú ọ̀kan nínú méjì náà ni ima aljanna kò fi rọ̀ alọ́rùn àbí iná kọ́lọ́hún ọ̀yà wáyà ẹ wá ìṣọ́ fún orí ara yín kò ní àti àwọn ará ilé yín kò nínú náà àjẹkóyè wa wípé nǹkan àkọ́kọ́ téèyàn fi wá ìṣọ́ onáà ni tawhid àti imani. ọ̀ranyàn ni lórí gbogbo baálé ilé yanni tẹ̀síhíhù ìmánu kó tún ìgbàgbọ́ nínú ọba adẹ́dà rẹ̀ ṣe kó jẹ́ kó rinlẹ̀ ìmọ̀ ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo kó jẹ́ kí òun rinlẹ̀ lórí rẹ̀ ọ̀ranyàn ni kó fi kọ́yà lé. ọ̀ràn yẹn ni lórí àwọn méjèèjì kí wọ́n fi rinlẹ̀ nínú ilé láti fi kọ́ ọmọ torí wípé gbogbo ògbésí tíyẹn bá gbé láyé tí ìbá ṣe wípé ó dálé lórí ìmọ̀ ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo ìmú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sábẹ̀ wa sallam ní ẹnìkan ṣoṣo tá a fi ṣe sí iwájọ òfo ni a fi jọ níbi àwọn ẹni ìṣíwájú tọba adẹ́dà lòun yọ́nú sí bí wọ́n ṣe ṣe pẹ̀lú eléyìí ọba adẹ́dà ó ti là fún wa lòjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi sọ pé taraktukum ala mahajatu bayda mo fi ń lẹ̀ lórí òpópónà tó mọ́lẹ̀ rokoṣo ibi tó mọ́lẹ̀ dé layluha kanahariha òru rẹ̀ bí ọ̀sán náà ló ṣe rí kò sókùnkùn la yazigu anna illa halik kò sí ẹnìkan tí máa yẹsẹ̀ ń rẹ̀ tí máa ṣì í afẹ́ni ìparun talẹ́ni ìparun enífẹ̀ẹ́nu ẹ̀ntì máa tẹ̀lé fẹ́nu rẹ̀ tí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀rọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala hmm, tí ò tó níwáàsí ìṣesí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò tó ní àríkọ́ṣe bí àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ ṣe ṣe. lòjíṣẹ́ náà sàlá fi sọ yìí pé gbogbo yín o ẹ wà àlìjáná àyàfẹ́ ń tó bá kọ̀ wọ́n ní ta ni ìbá kọ̀ ya Rasulullah ó ní ẹni tó bá tẹ̀lé pàṣẹ mi yọ wà àlìjáná sunna ojú ọ̀nà tá a gbé lo Qur'an tí fi ṣe kò ń gẹ́ ntí ọba adẹ́dà fẹ́ tá a fi gba sàtífíkẹ́tì àlìjáná ká tó lọ láyé ìdàkejì rẹ̀ àdádálẹ̀ ìfi ìfẹ́nu tú alukur'an ni ní tó yapa sí ti àwọn ẹni rẹ gbà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé báwọn sàábé ṣe gbà á níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó jẹ́ pé kì í géyàn gúnlẹ̀ síbi kan kan àfi kí bó iná ọlọ́run yà wáyà kílẹ̀ yìí orin lẹ̀ nínú ilé ó síwájú mímọ̀ Qur'an làwọn sábẹ́ orí sọ yìí pé ọmọ kéékèèké ni wá níwájú òjíṣẹ́ lásìlá àlọ́sọ́là ọkọ̀kọ̀kọ̀ wa ní àkídà súnà tó yanjú al-iman eléyìí lélẹ́yìí bẹ́ẹ̀lẹ́ ìṣeré ni bẹ́ẹ̀lẹ́ ìṣeré ni bẹ́ẹ̀lẹ́ ìṣeré ni bẹ́ẹ̀lẹ́ ìṣeré ni ọkọ̀kọ̀ ṣe kí ni ọ̀sẹ̀ ti operation system wa ó install e. lẹ́yìn rẹ̀ lọ́wọ́ akọ́ wa ní Quran kùránì wa ṣàlékún ìmánì fún wa ọ̀fẹ́ ọba àfẹ́ ìgbà tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam jáde láyé tí wọ́n béèrè lọ́wọ́ ìyá wa Aisha kí ni ìṣesí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní kùránì ti ń rìn ẹ lọ ka kùránì kùránì ti ń rìn ni tí èèyàn ọba tó báyìí nínú ilé èyí fa ìwàkiwà ọmọ tó gbọ́ àkídà yìí tó dẹ̀ ní iman tó bá ń ka Quran kò ní ṣìtú kò ní ṣìlò torí pé kí ni ó mọ̀ yìí pé kò sí bó ń gbẹ́ ṣe lè gbẹ̀yàn téèyàn àgbẹ̀ ásíìdì mu mustahil pé ọ̀gbẹ́ni gbẹ̀mí ásíìdì ló tutù ló ń ló ń ṣe kínní jẹ́ ń jẹ́ ń jẹ́ ń sí kò pọ́sibù. Ah. ọmọ yìí pé a iná kò dé kò rújú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ n ẹni àkọ́kọ́ sá fúnnu tọ́ba fi rọ gbogbo nǹkan fún wọn nínú ilé mùsùlùmí eléyìí gbọ́dọ̀ rinlẹ̀ nígbà tí eléyìí bá rinlẹ̀ tán ìbáàdà tó yanjú ọ gbọ́dọ̀ mọ́lé rí. ntòsè ìbára kan yóò yí nú ẹ̀sìn Islam ọ̀rọ̀ ọ̀run òjíṣẹ́ náà sàlá ní tọ́ba lè fún ọ láti ṣe kíámọ̀lẹ́ kọ̀rọ̀ ọlọ́run tọ̀rọ̀ máa wá bẹ́ẹ̀ ń gbà mí kọ̀rọ̀ ọlọ́run láti ti nǹkan síta kò sí nǹkan lọ́wọ́ ṣebí excuse táwọn wà hàn ọ̀rẹ́ ra ni kò sí nǹkan lápò ọ̀rẹ́ ra ọ̀rẹ́ àpò àbí bẹ́ẹ̀ kọ́ a máa wò pé bóòlù a ṣe fẹ́ ṣe táàmù bá ṣe fẹ́ ṣe ó ní subhanallah wa bihamdi subhanallah wa bihamdi kò sọ kò tẹ́ ẹ sọ pé ká subhanallah ilà azim kún ó ní subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ṣe ọgọ́rùn-ún ọlọ́run ó jẹ́ ó tó fún ọ nínú àwọn ibi tó bá jẹ́ kùsìkùsì yóò dẹ̀ fi ṣe sábà bíi tí gbogbo ẹ̀ ó fi set lọ́wọ́ bàtà ń sọ̀rọ̀ yìí nìsín tá à ń bá ń ṣe àti sọ̀gọ́n sọ́yìn wọlé la ó dẹ̀ rọrùn kó dẹ̀ tí ó ṣe gbà sílámù nìsín tí wọ́n bá pè sílẹ̀ yóò ṣe kíni bámbámbám ó ní la ilaha illallah wahdahu la sharika lahu. له الملك وله الحمد وهو على كل شيء قدير ọgọ́rùn rẹ̀ ọgbàládà ọgọ́rùn aburú ọgọ́rùn ọlọ́run ọyà ọyà yọ pẹ̀sẹ̀ ọgọ́rùn rẹ̀ fún ọ yóò fún ọ lágbèga ọgọ́rùn ẹnìkan ò ní rí dáadáa tó tó tiẹ̀ sí àfẹn tó bá ṣe jẹ ọgọ́rùn lọ subhanallah alama sọlí ala muhammadin ala nabiyina muhammad pé tó o bá ṣe ọba adẹ́dẹ́ ó ṣe mẹ́wàá fún ọ wọ́n pèsè mẹ́wàá rẹ fún ọ wọ́n fún ọ ní àgbéga lọ́nà mẹ́wàá màláìka wa wà ní iwájú sàárè òjíṣẹ́ náà sàlám tó yẹ pé ntòhún ṣe ká oní ń sa àwọn àsàlátù káàdì ó sọ pé lágbájá ọmọ lágbájá ọ ó ṣe àsàlátù fún ọ nígbà báyìí èyí ò ní í pé àwọn òbí náà wọ́n tún forí kó ń bẹ̀ torí ń gbọ́ sọ pé ọmọ alágbájá lójúṣẹ́ náà sáà sọ́nà fi sọ yí pé àwọn màláìka ọ̀wá níyẹ̀wò níbò wọ́n máa ṣe àsàlátù fẹni tí ń ṣe àsàlátù yẹn gbogbo ń tó bá ṣe ládùn àwọn ọ̀dẹ̀ máa gbà nítorí náà ẹni tó bá wù kó ṣe rẹpẹtẹ ẹni tó bá wù kó kanúró òun ló mà subhanallah gbogbo nǹkan báwọn akhlaq samiya ìṣesí tó yanjú tí èyí ṣe taṣa tí èyí ṣe ti jàgídíjàgan tí ì ti ṣe àgọ̀ ẹ jẹ́ ká fún wa ní pé èyí ọ̀kan nínú àwọn sábẹ́ ọjọ́ orí rẹ̀ ju tòjíṣẹ́ lásìlá àṣálà lọ ọwọ́ arú àwọn èèyàn lójú wọn ní ta ló jura wọn lọ nínú rẹ̀ àtòjíṣẹ́ lásìlá àṣálà òun ló jù mí lọ ṣùgbọ́n mo dáyé kú. ó jù mí lọ ṣùgbọ́n mo dáyé kú làwọn afáàmà fèrè fáwa sí ọ̀rọ̀ anabi isa sallallahu anabi náà alẹ́ níjọ́ gbẹ̀ndé alikiyama ṣé wọ́n lọ sọ yí pé kí wọ́n mú ìyá rẹ̀ ìrẹ́ àti ìyá rẹ̀ ní òòsà tí wọ́n máa bọ lẹ́yìn ọlọ́run ọba ó ní a ah, kò sọ pé rárá o kí ló sọ ó ní nkuntu kultuhu laqad alimta a ah, tí mo bá sọ bẹ́ẹ̀ <laughs> ọba adẹ́dà ọmọ mi tó bẹ́ẹ̀ ta'lamu ma fi nafsi wala a'lamu fi nafsi èmi ọmọ tí ń bẹ nínú mi gan èmi ò mi rògbà tiẹ̀. ma kutu lahu illa ma amartani bihi n sọ kankan fún ọ àfi n tọ́ pami láṣẹ pé kí n sọ fún ọ ìgbà tí mo wà pẹ̀lú wọn ojú mi ká nínú wọn ṣùgbọ́n gbà mo lọ tán ìmọ̀ tí wọ́n ti kò tún wá fi mọ bá ọjẹ́wọ́ kínni ọjẹ́wọ́ ẹni tí wọ́n ránṣẹ́ gbogbo àwọn tí wọ́n ránṣẹ́ wọ́n máa ń láàánú ló fi jẹ́ pé dáyé àti òbá láàánú ibi tó bá ti mú tiẹ̀ ó ní tó o bá fi àjẹ wọn o fẹ̀yìn náà ìbàdà ṣùgbọ́n tó o bá forí jìn wọn àá bí n tini nínú sẹ́ẹ̀rẹ̀ kí ni ń ṣe o ń sì pẹ́ fún wọn subhanallah ẹ̀kọ́ nù mùsùlùmí yìí ṣe raska kìí ṣe tí ò ní mánà a gbọ́dọ̀ fi kọ́mọ kọ́mọ àgbàlagbà kọ́mọ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ gan kò gbọ́dọ̀ tá wàìwàì sí abẹ́lẹ̀ dàzẹ́ni tó jù lọ. tẹ́lẹ̀ ìbá ti míìsì nínú ilé ewu ńlá torí pé kí ni ìmọ̀ èsújò ni àmúlò rẹ̀ gangan lòjò tá a fẹ́ lò á ò kéwù gan á ò lágbọ̀ọ́yé gan á ò máa rí nísìn. bí ṣe ṣe sí yẹn á wò bí ṣe ṣe lòjíṣẹ́ náà sọlá ń sọ pé hurrima alẹ́ni náà kúlú ayyin lẹ́yìn sahal qaribu minan nas iná ti dèèwọ̀ fún gbogbo èèyàn gbogbo mùsùlùmí ayé gbogbo nǹkan rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn ìmáàmù nǹkan fúyẹ́ fáwọn èèyàn ọ̀rẹ́ ra lẹ̀ ń lẹ̀ débi pé kò sẹ́ni tí ò lè súnmọ́ torí tó o bá di eh, fáàdù tó o di kìnìún to the tiger oríire tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó fi ran ọmọlàkejì náà kò ní rọrùn ẹ má súnmọ́ o ah ẹ̀mí ò lè bá sọ o ah ẹ̀mí ò lè súnmọ́ o kìí ṣe ṣe sí mùsùlùmí ìṣesí kọ́dà àwọn ọmọ gáréèjì gan ò ní ṣerú ẹ̀ ẹ̀kọ́ agbọ́dọ̀ fi kọ́ mọ́. limamu malik rahimahullah rahmatan wasi'a ńgbà tí màmá rẹ̀ fẹ́ sẹ́ndì ẹ̀ lọ́sọ̀dọ̀ afa ó ní lọ́sọ̀dọ̀ lágbájá koko lọ kọ́ ìwà rẹ̀ kó tó kọ́ ìmọ̀ rẹ̀. ẹ̀yin pàtàkì gan islam òbí jàgídíjàga kò fi raska sọ̀rọ̀ kàṣàkàṣà tẹ́wádùwádù lára gbogbo ilé agbọ́dọ̀ fi kọ́ mọ́ alukoran kẹrí a fi kọ́ mọ́ ìfẹ́ ọba adẹ́dà kọ́mọ ọmọ yìí pé a òun gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọba adẹ́dà a fi kọ́ mọ́ ìfẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam a fi kọ́ mọ́ àwọn aráalé rẹ̀ a fi kọ́ wọn àwọn sàábí rọ̀dí aláwọ̀ ajma'in a fi kọ́ wọn. látara abo ni ó ti gé ní gbogbo ilé Qur'an kìgbéka man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'an fil mushaf ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ síláàsì kọ́ máa gbé Qur'an kan ìnáyà ta ní fún lérí Qur'an yìí pé kákọ́ bá ṣe kà kákọ́ bá ṣe gbọ́ yé kákọ́ bá ṣe ronú lé lórí rẹ̀ kakọ́ bá ṣe lò ó kakọ́ bá ṣe pèpè sí ọ̀rọ̀ yẹn ni kì í ṣe kíkà nìkan lásán rárá kí ni ń sọ tọba ti gbé báyìí ìwọ ni ń bá wí ìwọ ni ń bá wí tọba ilé yapa sí à bó lọ́wọ́ àṣẹ sàmórìbọ́ nínú tí ń bá ọ wí ọ̀rọ̀ yẹn rẹ bó ló ṣe pèpè sí gbogbo eléyìí ó pàtàkì ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ bá ṣe fi lọ́lẹ̀ nú ilé tọ́mọ ó fi mọ̀ wípé ọ̀yọ́ lòun o ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan ọ gbọ́dọ̀ mọ̀ yàn ẹ́ àwa àwọn ọmọ fi tiwa sàríkọ́ṣe ni àwọn ò ní fi tàwọn ẹlòmíì ṣe so wọn ò ní sọ pé wọ́n ń ṣe valentine kọ́ wáyà sí wọ́n ń ṣe christmas yọ wáyà sí ẹ ọmọ ìpè eléyìí sọ̀nà tàwa kí ni ìpìlẹ̀ rẹ̀ tába wo bí tẹ́ ti ń gbé oríṣiríṣi ìranù lárugẹ nísìn àwọn ọmọ mùsùlùmí lẹ́rìn bẹ́ẹ̀ wọ́n láwọn ń ṣe àwọn ń ṣe ìkórè àwọn ń ṣe oríṣiríṣi wọn kí ni ìtumọ̀ rẹ̀ àwọn kan ṣe náà ni ah, àjíb kí ni ti àwọn kan ṣe náà kí ló fà láti lé wa kọ̀dá kan àbí àwọn ọmọ wa àkọ́ wọn lẹ́kọ̀ọ́ tọ́jẹ́ wípé ìgbẹ̀yìn iná tí wọn ò fi ní táàfin ní bí wọn fúnná ọba adéda sì ṣèkìlọ̀ kú anfusakum wa alaykum nar ẹ wá ìṣọ́ tó nípọn ẹ wá forí ara yín àtàwọn ará yín kúrò nínú náà waqudu wan-nas wal-hijara iná tọ́jẹ́ yí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtòkúta láì kó o subhanallah gbogbo ilé mùsùlùmí gbọ́dọ̀ sọ ilé mùsùlùmí èyí ṣe just ilé tí anything goes láà á ṣe gbìyànjú ìtí ó ní ọpaasi ofeele onínú ilé rẹ ntí ó dìtámì rẹ ni ẹni tá assignment wà níwájú rẹ òun gan yóò wà focus yọma ntị ti ń ṣe ètò kan ní ọ̀rọ̀ òun yọ́n ntị ntí ò kò ní léka yọ́n máa ntọ́ yẹ kó ntọ́ kan ní ọ̀rọ̀ òun ntọ́ torí pé wípé njọ́ kan ní ọjọ kan kan ò sì àdè gbọ́dọ̀ máa múra lẹ̀ fún gbogbo ìgbà ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kò sí nǹkan tí wọ́n kí àfikúrò dhikr hadi man ladha ẹ máa sì rántí abadùn jẹ́ asiwọ asinilọ́wọ́ adùn ikú torí tó ń rántí rẹ̀ kò tó kírun ó kírun rẹ̀ dáadáa bóyá lẹ́yìn ni àkímá kọ́lọ́hún ọba ó fi gbà lọ́wọ́ rẹ̀ ọ ṣọ́ra rẹ ọ pọkàn pọ̀ síbì kan gbogbo ilé. àwọn tí ọmọ asosiyeti mọ ká máa mà torí pé kí ni alimaru aladi ni khalili ìwájọ wa oníṣe kí ni ìjọ rẹ jọ rẹ gbogbo ilé agbọ́dọ̀ ṣègbìyànjú ntí ma bilé wo agbọ́dọ̀ ṣọ́ra fún ìwòkúwò ó lè jẹ tẹlifíṣàn ìkàkùkà gbogbo eléyìí á ṣọ́ra fún nínú ilé wa baálé ilé mójútó àwọn àlejò wa àwọn fámìlì wa wọ́n wo programu ẹ̀sìn lórí tẹlifíṣàn ó wá di pé wọ́n fẹ́ gbégbèkúgbè sí sẹ́wọ̀n pé interlude oríṣiríṣi wọ́n máa ń gbé sí wọ́n wá gbégbèkúgbè ọmọ two years two two and a half years ẹ pé kò tí ì yé kíní dáadáa ọ dẹ̀ tẹ́ pa wọ́n ní kí ló dé ó ní àwọn ìwóró eléyìí nílẹ̀ àwọn kí fà àwọn òbí ti ṣe kíní wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti program gbogbo eléyìí pàtàkì eléyìí pàtàkì fún lè mùsùlùmí kó lè bá a jẹ́ pé kíni kó lè bá fulfil responsibility tó bá a dẹ́ dàgbà lọ́wọ́ kọba adẹ́dà kó ṣe ń rọrùn fún wa ah, kọ́ má dalé wa rú dídá ilé rú ni wípé kí inú baálé ilé ojú ọ̀nà tí èsì tọba adẹ́dà kọ́ fọn rere rẹ̀ ìyáálé kọ́ má ràn tọba adẹ́dà lépo pé ọ̀nà tó jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi kò bìkítà níbi tẹ̀sìmá ilé ti dàrú ọmọ ilé ọ̀dọ́ ọmọ gànfẹ́ ìwà tí ọjọ́ ọ bẹ̀rẹ̀ sí wù ilé ti dàrú òjíṣẹ́ lọ́sọ́lá alásọ́lá fi pé baálé ilé kó fi pàṣán síbi tí gbogbo ara nú lé ti rí wà kífùn fìlà kọ́ máa dẹ́rù kọ́ máa fi dẹ́rù ọba adẹ́dà báwọn wípé ẹni tí ọba gba nẹ́sù yọ gba nẹ́sì. ẹni tí ọba fẹ́ gba tí ọba adẹ́dà níta fi pé padà rí àdẹ̀ráyàn lórí rẹ̀ yọ́fà yìí gba àwọn ará lólé dáadáa kò fi jẹ́ pé ti máa ń bẹ nínú olúkálukú yóò lè ṣe kíni yóò lè tú síta kò ní jẹ́ pẹ́yìn rẹ̀ ni wọ́n wà lọ́pẹ́ ah, ọ̀já wọ́n tún bọ̀ kìnìún ti dé o tí wọ́n tí wọ́n ń ṣe pamọ́ wọ́n wà rí jẹ dáadáa. sùnmí gbọ́dọ̀ ṣọ́ra fẹ́lẹ̀ yìí kọba adẹ́dà ọba subhanahu wa ta'ala kọ́kọ́ wa máa ṣe kọ́yà wá ya ìfẹ́ ààyè gba ọ̀tá rẹ̀ iblis nínú ilé àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ kó ṣe ilé wa ní àtẹ̀gùn fún ọgbà àlìjánná bàbá wa tó jáde láyé kọ́ba adẹ́dà bá gbà wọ́n lẹ́rù òdìṣẹ́ lásìlá sọ́lá ń sọ yí pé ẹnikẹ́ni tó bá jáde láyé nafaatihu yawma min darihi yóò wúlò fún nígbà kan níbi iṣẹ́ ayé rẹ̀ asọ́bàhù qabla dhalika ma asọ́bàhù ọwọ́ àlè fara gbá látara àṣìṣe kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣe ti tẹ́lẹ̀ o bọ̀ tí ó jásá lè janna àsìkè tí bàbá wa bá ṣe kọ́ba dẹ́dà bá fojú fòrò kọjọ́jọ́ jìnnà síra wọn kó dẹlẹ̀ fún wọn kọ́mọ́bẹ̀yìn wọn jẹ́ kọ́dẹ̀ jẹ́ kí àtúbọ̀tán wọn dáa. نعم يا كتبي ماذا عندك جزاكم الله خير وانت جزاكم الله خير جزاك بارك الله فيك فيكم بارك الله àwọn tábà ní ìbéèrè ẹjọ́ mi àwọn obìnrin ẹjọ́ ẹ bá wọn kọ àwọn ìbéèrè yìí ránṣẹ́ wọ́n sálẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin number one. ìbéèrè tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nulẹ̀ kì í ṣe tirun kì í ṣe tàlùwàlá for today ẹni tó bá ti gba mic tó bá béèrè ìbéèrè bẹ́ẹ̀ máa ní kó gba mic lọ́wọ́ ẹ̀ náà. dáadáa ìjọ. ṣáájú number one sir. No. Um, there's a case tí ẹnìkan. No. No. tó sọ létí mi. mo ti gbọ́. mo ní kó jókòó mi tọ̀gbà. ó ti um, similar cases rí nípa pé uh, ìyàwó hàn lè ní òun ò ọ̀rọ̀ kan ti sóhun pé òun fẹ́ kó túhun lẹ̀ kí ló ṣẹlẹ̀ kò fún ẹ ló ń jẹ ní anírara kò ráṣọ fún ẹ ní ìtàlẹ̀ ń sùn ní a ní òun nífẹ̀ẹ́ mọ̀ ni ń fẹ́ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí níbi ọdún ó lé mẹ́wàá sẹ́yìn so pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba àwọn ọtí yẹn ò padà kọ́ra wọn but mo ti gbọ́ other cases bẹ́ẹ̀ mo á wò pé nǹkan yẹn kí ló lè fà á tọ́ bá bí obìnrin lọ́bọ̀ á ní pé òun ò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ débi pé èmi ò ní gbà pé kọkùnrin yẹn fọwọ́ kàn pé torí ìfẹ́ ò sí lọ́kàn òun so oríṣiríṣi lọ́ máa ń padà sọ láwọn cases but irú nǹkan yẹn ṣé kọkùnrin yẹn hàn túlẹ̀ kó máa lọ ni wọ́n ti dá sí lọ́tún wọ́n ti dá sí lọ́sì bọ́ ó ṣáà insist pé òun ò pé òun ò pé kóun kúkú dá wà ó pé òun ju kóun hàn máa rọ́jú rọ́jú rọ́jú ọmọdé ti wà láàrin wọn. tí kò possible kò má ní reason nǹkan kan ní bí nǹkan kan tí ọkùnrin tó bá ń wò òkú wò tàbí ó ń rìn rìn kù rìn ní ó lè má ṣe ṣìnà gan bọ̀ tó ń bèbè rẹ̀ ó lè. ó lè jẹ́ kí ìkórìíra tìyàwó ṣẹlẹ̀ sí tóbìnrin náà bá ń ṣe bẹ́ẹ̀ ó lè fà á kí tànáfọ̀ ìfẹ́ tí ọkọ tó gbé sílé yóò máa yọ lọ́kàn rẹ̀ ó dẹ̀ kọ́mọ̀ nísìn tó jẹ́ wípé àdáwò méjì wà láwùjọ ń àdáwò fóònù àti dátà ntí kò yẹ kí mùsùlùmí ó wò yóò wò ó ntí ò yẹ kó kà yóò kà á látara bẹ́ẹ̀ yóò máa bí àwọn kankan lára tọ́jọ́ yìí pé tọ́ wò dáadáa wọn èkìtà àjùdù pọ̀ wọn èjẹun pọ̀ wọn ò ní program nínú ilé. tí wọ́n máa ń ṣe ó lè jẹ́ dáríyà kó jẹ́ pé ìta ní mójútó kò mójútó n'ule ó pọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ dáríyà iná ń bẹ ní lórùlé rẹ̀ ó dẹ̀ lè pa ẹni ẹlẹ́ni ìyẹn wà ń so many things báwọn máa ń ṣẹlẹ̀ tí ti sí wípé ah, èmi ni mò ń gbọ́ bùkátà èmi ni mò ń ṣe gbogbo ẹ̀ kò tiẹ̀ dúró nídìí ọkùnrin nǹkan kan èyí ò sí mbẹ́ a kọkùnrin yẹn ó chẹ́kì àwọn nǹkan mi tó wa tó wà mbẹ́ tọ́lá àwọn nǹkan mi ń bẹ tó lágbára jẹ́lẹ̀ yìí lọ. àti pé kí baálé àtìyálé kí wọ́n má fi nǹkan kan tó pàtàkì nígbèsè ayé mùsùlùmí kí wọ́n má fi fọwọ́ kékeré mu kí ni àdúrà. mọ́dàrin wa wọ́n bá dẹ́dà fìfẹ́ wa síra wa lọ́kàn mọ́dojú ọ̀rọ̀ wa àwọn tó jẹ́ responsibility wa jẹ́ àlè gbọ́ gbalẹ́sìn fún wa fi rọ̀ wá lọ́rùn ó pàtàkì gan kí tànáfọ̀rọ̀ ṣẹlẹ̀ ń tọ́ rọrùn ni ohun kan láìkè kódà òun kórìíra ó ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n travel wá ni kí ló dé ó ní ah, òun ò tiẹ̀ fẹ́ rí kódà kí n jẹ́ kí ẹ kí n fi hàn yín kí ibi tó dé ó ti fọ́ ọkàn gbẹ̀yìn nísìnyí ó ti tọ́dún mẹ́rin mo ní a ah, nígbà tí n fi ń jù báyìí lọ wọ ó dìde sí láti gbà kí ló ṣẹlẹ̀ ó la gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan tó lè fa ìkórìíra lélẹ̀ ló fi jẹ́ yí pé ní Islamic court wọn ò ní tètè sọ wípé ọyá atú ẹ lẹ rárá àgbà kíkọ̀tọ̀kọ̀ wọn fún ọ ní time ẹ lọ ṣe báyìí lórí rẹ ẹ lọ ṣe báyìí lórí rẹ atúrẹ ẹnìká tó bá dé ṣẹlẹ àkọtọ ó lè lóṣù mẹ́fà tàbí oṣù méje wọn yìí máa kó náà sí bàtú yẹn ó ti ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tí wọ́n fi padà wá pé ẹ àtìdárò ọlẹ́ wa sọ pé ẹ òun wo tàwọn ọmọ mọ́ ṣé kò mọ̀ kó tàwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ oríṣiríṣi àwọn excuse tọ́jọ́ yìí pé ìwọ náà mọ̀ yìí pé àwáwí lélẹ̀ so ọgọ́rọ̀ àwọn ntọ́jẹ́ kí tọ́yẹ kí ó sonú lépọ̀ ìmọ̀ wà mẹ́sìn ọ̀gọ́rọ̀ máa ń wò ni wípé ókè bọ́yá ká da ṣúgà sílẹ̀ yìí ni wọ́n sọ ara àánú lè di èèrà yóò yanjú ẹ̀ ó lè má lè yanjú ẹ̀ ńgbà mi tọ́lọ́kọ́ máa wò pé ah, ọkọ òun kò ṣe nínú àwọn nǹkan tí obìnrin mi sọ ni ah, kóbìnrin tiẹ̀ fẹ́ kọkùnrin fẹ́ jáde kọ́ má sí pé hawk kò sọ fún òun rí láyé láti ìgbà táwọn ti fẹ́ pé i love you ọ̀dà ah, ọkọ sọ i love you wọ́n náà ni ah nígbà tí yìí ṣeré fíìmù mo ní a sọmọ pọ́n mo la wa mo ní a ọmọ oko ọmọ oko ní ẹ̀sùn obìnrin àwọn ọmọ kọ́ndímọ́tì rẹ̀ so gbogbo náà ó ó ma ń kún tí ó ń ó ń fà ló fi jẹ́ yí pé fẹ́ntì ń tẹ̀lé súnà ya Aisha. ṣé ká kíìsì obìnrin sọ bàlùwàlá jẹ́ oníbò ló ṣe lè bàlùwàlá jẹ́ kó tó jáde lọ sí mọ́ṣáláṣí lọ kírun yóò kíìsì àwọn round tó bá wọlé gan ntí ọkọ̀ọ̀kan ṣe yóò họ́ọ̀gì àwọn ẹni tó jáde tára ti ń béèrè pé ó ti ń bọ̀ ṣètò ààrẹ tó fi sára ni bó ṣe léwu kékeré mọ́ ó lè mọ́ ju hundred naira lọ. Uh, ọmọ tápó lọ́dọ̀ kútùbí o rè two hundred naira tọ́dẹ̀ yẹ jẹun tí wọ́n sọ pé àyìnbólẹ̀ ti ra tùràrí yìí náà gbogbo àwọn arú báyìí ìmọ̀ kò náà fẹ́ mùsùlùmí ọ̀dọ́ gbọ́dọ̀ fọwọ́ kékeré mú torí ara ni torí kí ọ̀nà ẹ bá wọn lò níbi yóò máa yóò máa yóò máa fàfẹ́ mára eléyìí pàtàkì. ni pé kéèyàn máa wọ ṣe bí ni fẹ́ ṣé kò tún mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun ni eh. so ṣe bó mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun tó máa ń láti máa. gbogbo nǹkan tó pè fẹ́ wá nípìnlẹ̀ yẹn èyí fẹ́rẹ̀ ẹni tán kọ́ wá mú kọ́ wá dà sí dustbin rárá yóò yóò tún polish ẹ̀ kó wà mọ́ advance ju ti tẹ́lẹ̀ lọ. gbọdọ̀ dákẹ́ lórí àwọn ọmọ gbọdọ̀. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà a máa kóná máa ní bí ẹ̀sìn ni ẹ̀sìn sì wẹ̀ yé ẹ̀yin ò tiẹ̀ mọ̀ ju yẹn lọ ara rẹ̀ náà ni kó wọlé lójijì kí àwọn rẹ̀ mọ́ mà kọ́ mà kà mà di búrú kó ní jáàkì nǹkan sọ pé ah, ewu tún lè yàn ara ẹni you know kọ́ máa wọ yí pé ah, àmì tí ó tún gbé dé nìsín kó náà ti máa rò yí pé ok èmi náà ṣe tèmi náà fún ah, kọ́ máa compete lórí yàn tanafus fil khayr gbogbo ilé ara rẹ̀ ni kódà bọ́ ọmọ bá ti wọ̀ á àsìkò sáwà tí wọ́n dá wà so gbogbo ilé ara rẹ̀ ni yóò máa jẹ́ kí ọkọ láya kí wà evergreen. Ah, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà <laughs> ìyàwó rẹ̀ wá wá sí ọ́fíìsì oúnjẹ ní olórí gbogbo àwọn ọ́fíìsì gbogbo àwọn ọmọọṣẹ́ wọn ń dìde pé ibi tí ó jókòó sí ó ní ìyàwó ní kí ló ṣe yín wọ́n níbi tẹ́ ẹ máa jókòó sí ni mà ó ní ẹ má wọ̀rí ṣe rọ́gà yín tó wà bẹ́ẹ̀ látòkè délẹ̀ kò síbi tí mi lè jókòó sí lára so ẹ má wọ̀rí. òun gan ni kó dìde fún mi wọ́n dẹ̀ ṣàwàdà wọ́n ṣe kínní you know free kínní tó ń bá ń bẹ lára tí wọ́n kírun nǹkan báwọn tó máa a kò lè bẹ́mi sọ̀rọ̀ èèyàn ikú kù ní èèyàn ẹjọ́ ẹ̀ alala kìí ṣe ṣe mùsùlùmí kìí ṣe ṣe mùsùlùmí gbogbo aspect èyàn kẹrẹ nídìí rẹ èyàn máa ń ṣàpìn rẹ sí ni bó bá ń ṣe ń dàgbà sí sí yóò máa di ti yóò máa dẹrù jẹjẹ nínú rẹ táwọn tí wọn jọmọdé gan ò ní lè bá torí pé kí ni òun ti ó ti di expert nídìí rẹ bó ṣe yẹ kó rí nìyẹn. Now. Lákùnlọ́ kẹsàn-án. Náà lè fi ra kúnlá tí ó jẹ́ Secondly sir, uh, nígbà míì bàbá máa bá jùlọ tóbìnrin bá wà ní oyún ṣé kí n nù ẹ àbí ká gbé ẹ̀pọ̀n wá gbé gbogbo àwọn expressions báwọn you know ara rẹ ni ó a máa reduce tension stress pain oríṣiríṣi báwọn. Ah. kẹsàn-án. Now, um, ngbà míì bàbá máa jáde láyé náà tó jẹ́ pé lára àwọn ọmọ tó fi ilẹ̀ di náà wọ́n á di kèfèrí so ìgbà míì wọ́n lè ti di lójú ayé. ẹ̀jẹ̀ bọ́ sí mi. now so nígbà wọ́n lè ti di wọ́n lè ti kó nù Islam ní ṣojú ayé. bàbá yẹn kẹ́ni ọba jáde láyé wọn máa dúró ń pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ogun àwọn ọmọ àwọn ẹ̀fẹ́ mú òfin ọlọ́wọ́ bá ṣe pé àwọn ẹni yóò lẹ́tọ̀ a fẹ́ máa di ọ̀rọ̀ pé rárá bàmí ò lè di jàgídíjàgan bàmí ò lè di ó ti kó tó jáde láyé lágbájá o tí ò mo máa ń òbí tó ti ṣe yẹn ọmọ fún fẹ́ǹsì kó tó di pé bàbá rẹ̀ bàbá jáde láyé ó dẹ̀ ní ó ní kí wọ́n pè ìjókòó wọ́n dẹ̀ pè ìjókòó pé lágbájá ò ní pín kankan nínú nǹkan òun lẹ́yìn òun pé àwọn kankan tó ń ti fún un lójú ayé òun òun náà ni ló jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀. sir àwọn cases yẹn ó máa ń lọ́jú ńgbà míì débi pé ẹni yẹn lè má jẹun tó gbẹ́sìn yé dé level yẹn. a aburú ni òun ló dá wàhálà lẹ ni. so nǹkan yẹn máa ń jàrùn ìròyìn. because ní tó máa ń serious gbẹ̀ngbà mi ni wípé ẹni tó jágbà nínú àwọn ọmọ òun ga ló fọ first. ó ní wàá máa là láwọn yòókù lọ́wọ́ àwọn tó jẹ́ pé àwọn gan ló yẹ kí wọ́n cancel rẹ̀ out. so bàbá ló ti fa wàhálà. ìgbà míì gan wọn ti jókòó tẹ̀mí ìtẹ́ pé èyí tó wà nílẹ̀ ní bọ́bá yìí fẹ́ ṣe wọ́n ṣe wọn ọ̀dẹ̀ nílé wọn nílé gbólẹ́dà. ẹ̀yin tún bẹ́ta ó ní eléyìí tó kórun hagbọ̀n yìí àní fún ní nǹkan kan bàbá tẹ̀ jẹ́ mùsùlùmí òun gan ló fún fẹ́ǹsì tí ò ní pín bẹ́ẹ̀ ó ní torí ìṣesí bó ṣe ń ṣe yẹn àwọn ò ní fún ní nǹkan kan kí ló dẹ̀ fà bàbá ló ti ṣe ló ń fẹ́ràn rẹ̀ wàláhì ọ̀ fẹ́ràn rẹ̀ ọ̀ fẹ́ràn orí fẹ́ràn rẹ̀ lóòótọ́ bọ́tọ́ ọ̀ fẹ́ràn ara rẹ̀ torí tí o ṣe yìí iná ni wa man yatahadda hudud Allah. من يتعدى حدود الله فقد ظلم نفسه so in a case tó yẹ pé ọ̀n wá bàbá yẹn ò yanjú àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ tó di pé wọ́n lọ bẹ́ẹ̀ táwọn ilé ìdẹ́ ń dóńdó pé àwọn máa gba ìpín táwọn nínú ìgbà bàbá wọn. bàbá ló ti burúkú lẹ̀ fúnra rẹ̀ kó tó lọ. Hmm. torí irun tó dáa jù tírun kan báyìí bá ti ṣẹlẹ̀ àwọn ọmọ tí wọ́n bá lọ àgbọ́yé kí wọ́n tètè máa rán bàbá wọn létí kó tó lọ àrọ̀mà ó ń sọ fún òbí rẹ̀ ó ní nǹkan òbí yẹn ní nǹkan gan ó lè sọ fún kí ni kóun ó ṣe fún ẹ náà nínú gbogbo bó ṣe máa ń ṣe gbìyànjú pẹ̀lú òun yìí kí ni kóun ó ṣe fún ẹ ó ní ẹgbàá Islam lẹ́nu ẹ sọ̀hún wọ́n ní òun ti jẹ́ ń jẹ́ alẹ́ olúwa àbí nǹkan bá ṣe máa ń sọ ọ́n wọ́n ní technology irọ́ tí wọ́n máa ń pa fúnra wọn dọ́pọ̀ rẹpẹtẹ báyìí ẹ ó ti jẹ́ ń jẹ́ alẹ́ olúwa so kò lè jẹ̀sìn mí mà ló ń sọ yẹn ọmọdé takulé lórí ó ní tẹ́ ẹ̀ bá gba Islam gbogbo ń tẹ́ ní iye òun ò nípinnu rẹ̀ ẹ fóun ní tòun kẹ́ tó lọ gba ẹni mọ̀mọ́ yẹn wá mọ̀ ní ọ̀ràn lọ́mọ ní iṣu àkíyàn náà ó gbọ́dọ̀ gba Islam ó gbọ́dọ̀ gba Islam ah so àwọn tí wọ́n bá gbẹ̀sìn yìí nínú ọmọ kí wọ́n tètè máa rán bàbá yẹn létí kó tó lọ kọ́mọ́ bá di ọ̀ràn sí àwọn tí ó dọ̀ràn sí lọ́rùn tẹ̀ pọ̀ táwọn ọmọ kékeré ní ṣebí táyé ni bọ̀tà bàbá yẹn gangan gangan ní iṣu. Ah. now jazakumullah khairan um, thirdly sir uh, nínú ilé láàrin lọ́kọláya kò sí awra àwọn méjèèjì wọ́n lè rí ìhòòhò ara wọn but láàrin bàbá sọmọ àbí ìyá sọmọ kí làálà ihun tí wọ́n lè rí mọ́ ṣé déédéé báwọn aráàta náà ṣe lè rí mọ́ lára bàbá ni àwọn ọmọ lè rí mọ́ ni àbí àwọn ọmọ lẹ́tọ̀ọ́ àti rí ju bí ẹlòmíì ṣe lè rí lọ. wọ́n lẹ́tọ̀ọ́ bó ṣe wà nù ṣẹ̀rẹ́ ó lè rọrùn ó lè rọrí ibi ìsàlẹ̀ débi but àwọn ará àtẹ̀wò lè rí gbogbo wọn yẹn ẹ hmm. eh, ló fi ṣeré à specify rẹ àwọn àyà yẹn. fún ìyá sá. fún ìyá sọmà. ok like eh, eh, bi àti bi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah. àti bi ọrùn báyìí. wọ́n wá sókè. wá sókè. bẹ́ẹ̀ni. but um, lọ́pọ̀ ọgbà. lọ́pọ̀ ọgbà. bẹ́ẹ̀ni. àwọn obìnrin pàápàá jùlọ tó bá ti di pọ́n bímọ ọ̀ ń tọ́mọ. bẹ́ẹ̀ni most of the time igba àyà wọn òun sábà jọ wọn lójúmọ́ kì í ṣe ti kàìlákà kan tóbìnrin bọ̀tùkọ́jà pé bóun fọmọ lọ́mú ni kí ni bóun wá ṣe báwọn ni bóun ṣe ṣe wípé láàrin ẹ̀rọ àwọn gan. òfin aláwọn ọba ọjọ́ lójú nìyẹn. n tí mo padà kẹfíńsà torí kì í ṣe one two three cases ọ̀kìnìyà máa rampant nílẹ̀ yorùbá tóbìnrin máa ń fọmọ lọ́mú kó lè jẹ́ láàrin ìjà gan. ahọ́n náà so most women. Uh, Africa most especially. okay eh. okay most women kó lè wà láàrin ìjà ahọ́n bẹ̀rẹ̀ ahọ́n bọ́ṣọ afúra alẹ́bẹ̀rẹ̀ sí fọmọlọ́mọ níta gbangba kò níwò pé òun ti ẹ̀ ń dá ẹ̀ eh, tó fẹ́ rajà lóhùn ní ìta ọjà ńlẹ̀ so kíní ẹ wá wá máa ń ṣẹlẹ̀ nínú àwọn ilé ibi kẹ́ máa rí ní tí. kò ní jẹ́ alágbọ̀yé náà hmm. yóò jẹ́ just muslim kò ní jẹ́ alágbọ̀yé obìnrin tó ń borí tàbí ń bojú hmm. tó ń lo sọ́ọ̀kì tọ́wọ́ ní kó n fẹ́ fún ọmọ lọ́yà ọwọ́ tújà lùbáàbù kọ́ láìkìlì ọlọ́run má jẹ́ ká dánwó yẹn ọba àjẹ́ pé kò gbọ́ nǹkan kan yé nu kéèsì ní korofo kan ní gbogbo ara rẹ̀ nù kò ní ìṣẹ̀lẹ̀ sí. abala igbá àyàwó yẹn ń kọ́ sà tó ọ̀pọ̀ ọ̀gbà ni yẹn máa ń sábà ṣẹlẹ̀. kí wọ́n kọ́ bá rẹ̀ so bí ẹlòmíì ò ṣe lẹ́tọ̀ọ́ àti rí bẹ́ẹ̀ náà làwọn obìnrin ẹgbẹ́ wọn lẹ́tọ̀ọ́ àti rí àtàwọn ọmọ tí wọ́n tó jẹ́ tiwọn náà gan. bẹ́ẹ̀ni ok number one. Assalamualaikum. Waalaikumsalam. Question one sir. Na kọ́lá ń fa ní dáhùn rẹ̀. Ah. Tí ọkọ bá kọ ìyàwó, ṣọ́ máa ń kọ tọmọ ni. Tó bá kọ ìyàwó, ṣọ́ máa ń kọ tọmọtọmọ. Kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Sori àwọn ìṣesí bíi márùn-ún kan wà. ó ní àfimá ẹni tíṣe sí rẹ̀ tó bẹ́tà tẹranko àkọ́kọ́ rẹ̀ bá ń ṣe ń ṣèyàwó kì í ṣe a kàn mú obìnrin à ń sọ pé à ń déètì rẹ̀ á dẹ̀ mọ̀ kíra wọn mọ́lẹ̀ ìṣesí ẹranko ni mi ṣe má ọ̀ya máa kẹ́rù ẹ̀ mi gbọ́dọ̀ rí àti àtẹ àtàwọn ọmọ ẹ mo ti kọ̀ yín papọ̀ ọ̀rọ̀ òpònú amúnkúmẹ́kọ̀ ni ọ̀rọ̀ wèrè wèrè tẹ́lẹ̀yìn ó burú ju wèrè ẹni tí ọpọlọ ń bá jà lọ torí pé ẹni tọ́pa ló ń bá jà kadi rufi anil ẹni táwọn ọpọlọ ń bá wọn ò ní kọ ẹsẹ̀ kankan fún ṣùgbọ́n eléyìí ó ń fi ẹnu rẹ̀ kó iná jẹ látàyè kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm torí wípé tí kíkọ̀ bá ṣẹlẹ̀ gan kí lọ́ba adẹ́dà sọ la tukhrijuhunna min buyutihinna wọ́n ló nílé ìwọ́n fi síbẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ní ilé wọn ni ẹ má lé wọn jáde nínú ilé wọn wala yakhrujuna àwọn náà ò dẹ̀ gbọ́dọ̀ jáde illa ayatina bi fahishatin mubayyina àyàfi tí wọ́n bá bá tí wọ́n bá ṣe bàjẹ́ tó fojú hàn eléyìí clear tí kọ́nukọ́họ bá wà láàrin lọ́kọláya tó ní mọ́kọ ẹ̀ èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù ó ní wípé ó gbọ́dọ̀ ní ẹlẹ́rìí pé ó sọ bẹ́ẹ̀ tó bá dàrí yẹn jìyàn torí wípé dáhùn hadith tó sọ yìí pé kò sí divorce àyàfi pẹ̀lú àwọn ẹlẹ́rìí torí yìí pé a fẹ́ wọlé ni ìgbà tá a fẹ́ mọ ẹlẹ́rìí wà ń ìgbà tá a fẹ́ túká ẹlẹ́rìí náà gbọ́dọ̀ wà ń kó ti túká. ó gbọ́dọ̀ jẹ́ nínú tóhò kò máa ṣe yóò fi ṣe nǹkan oṣù àkọ́kọ́ yóò fi ṣe èkejì yóò fi ṣe kẹta kò dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn tàbí kó dìmọ̀ tàbí kó kìsẹ̀ wọ́n dẹ̀ jọ gbọ́dọ̀ wà pọ̀ ní. ntẹ́ máa ti ń ṣe tìtẹ́lẹ̀ náà wọ́n máa ṣe ó lè jẹ́ wọ́n jẹun pọ̀ wọ́n ṣe oríṣiríṣi wọ́n jọ máa ṣe pọ̀ ló fi jẹ́ wípé divorce ìkọra ẹni sílẹ̀ ìsìláàmù àtúnṣe ni kì í ṣe wípé ọkàn wà báwọn lásán. èdè àìyedè fẹ́ ṣẹlẹ̀ wọn fẹ́ gbọ́ra ayé wọn yé ọfẹ́ wa fẹ́ di tí ìkórira ọmọ àwọ̀ Islam wa fún wa láàyè kí wọ́n ṣe àtúnṣe without that within that period ó fi jẹ́ pé kí ni nígbà tí ọba sí ìwọ náà máa rò kí ni consequences gbogbo wọ́n fún wa lọ́rọ̀ wọ́n mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wa wọ́n mọ̀ fún látara bẹ́ẹ̀ làálọ́lọ́ yíde sábà dàda àlìkà amúra ọba adẹ́dà tọ́ba tún kọ àtúnṣe láàrin wọn gbogbo ẹ lè yẹn jù tàbí ìyàwó wò pé ọkọ yìí kìí ṣe lẹ́sìn tàbí ẹ̀mí òun wo yóò wo ewu lábẹ́ rẹ̀ tó bá ti lóun túlẹ̀ ìdá oṣù kan ni ó ṣe tó hòrò kan ṣùgbọ́n tó bá yẹ kó tó sọ báyẹn wọn ò ní àjọṣepọ̀ kankan níta ọlọ́kọláya tó ti ní mo túlẹ̀ ó ti di túlẹ̀ náà ni ìbájẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti ṣe àjọṣepọ̀ lára wọn torí ẹsẹ̀nsì wípé kó dúró kóṣù kan yẹn ká fi mọ̀ ní bọ́yá nǹkan ti lé sí lára àbí kò tí ì lè sí lára sọmọ tó mọ tí wọn ní nǹkan lé sóbìnrin lára tó lóyún só ti lóyún àbí ò lóyún torí kò la wà oríṣiríṣi wọn lè mọ̀mọ̀ tó máa lé sí lára so Islam ọ̀gbà láàyè pé kọ́ ọkàn ya ni pé mo kọ̀ ẹ́ anyhow kan dépò pé ọ̀rọ̀ àsọ pé mo kọ̀ ẹ́ tọmọtọmọ ọ̀rọ̀ tí ó exist ni la mahalla lahu min al-i'rab kama yuqal náà. láàrin brother àti sister ẹ̀ ah. láàrin brother àti sister àbí láàrin lọ́kọláya wọ́n tẹ̀ marry ni wọ́n tẹ̀ fẹ́ marry ni ok torí ọgbọ́dọ̀ wà define ẹ̀ eh, wọ́n tẹ̀ marry ni sọ wá ń yanjú ọ̀rọ̀ kan lọ́wọ́ ok níbi bí ìmúra ok sister máa múra gẹ́gẹ́ bí ìmúra àwọn alákọ̀wé tọkọ̀ máa hmm. ju kìíní sí sẹ́ńtà ẹ̀ẹ́ bẹ́ẹ̀ But kò aṣọ tó ń wọ̀ náà kò bad but ìmúra alákọ̀wé style. amúra ok. Uh-huh. so ah, corporate corporate dressing. Uh-huh. corporate uh, muslim da. so ọmọ ń ṣàlàyé fún pé ah, nǹkan báyìí báyìí gẹ́gẹ́ bá ìṣàyẹ̀ nù Quran wípé gbogbo ara yín kó covered kó má ṣe òṣèpẹ̀ ní ti ìgbà wọ́n sọ sọ pé um, òun nífẹ̀ẹ́ sí àwọn tó máa múra bẹ́ẹ̀ ní kọ́ bọ́dá ó wà ókè. Okay pọ̀ nítòun pé à òun ò lè òun ò lè lò ṣùgbọ́n àwọn pé ṣé kóun push further probably ọlọ́run lè kó sínú in the long run bóyá ó máa padà ọkọ̀ máa padà rọ̀ láti lè ṣe àǹṣìgbọ́ àìrè nìkan. kan tó tara bọ̀ kí wọ́n yanjú rẹ̀ dáadáa kágbọ́ yẹn ṣẹlẹ̀ torí ó lè kọ́ mọ́ jẹ́ pé yẹn gan ni ó tún wá bi ìgbéyàwó yẹn ro nígbà tí wọ́n bá wọlé tán kí wọ́n yẹn jù rẹ̀ dáadáa. Hmm. Hmm. kọ́ máa di wípé ṣe bá a ti sọ́ọ̀tì tẹ́lẹ̀ pé mi ì lè kọjá báyìí. Hmm. láfikún sá ihun tí torí the common trend ń sìn láàrin àwọn kan tí mo ń kíyèsí ìdùnnú eh, uh, kì í ṣe jìlbáàbù ẹ dábòlẹ̀ mọ́ ìgbà mi wọ́n máa láwọn pínpín kan tó máa ń pin ìgbà mi wọ́n lè ẹlẹ́rìí mi tó máa ó lè wọ bí àbáyá àwọn àfi bíi síbi ètè tiẹ̀ àbí kán onímọ̀ṣẹ́ máa ń lọ kíní ẹ̀ wọ́n ti kọ́ wọ àwọn kan kí so wọ́n wọ wọ́n kọ́ wọ̀ kan sábẹ́ wọ́n á lọ àwọn kan wọn lọ́rùn wọ́n máa lọ wọn kó ń sẹ́yìn sí basmina wọ́n tún máa ń níbọ̀ sí máa ń lọ tó máa fi kí níbi etí báyìí ìgbà míì wọ́n lè wọ́n lè lọ mọ́ra ìmọ̀ bíi sudanese lẹ́gbẹ̀ẹ́ ta. tí wọ́n máa ń gbẹ̀ ni. ok ti ní máa ń hàn ní wẹ́lẹ̀ orí araba yìí máa wé mọ́ ìyá tún jẹ́ different colours <laughs> kò ní ìdílé wọn ju ìmọ̀ sáà so ah. yóò kó oríṣiríṣi yẹn. so ìgbà ẹ̀wọ̀n tó máa ń sọ nípa ṣebí ní uk wọ́n máa ń wọ ẹ̀wọ̀n borí ṣebí kó ti kọ́ bá ara ni then colours will matter kini kan matter so ìwọ tó wá fẹ́ ni pé ìnáni àṣebí in fact skirt kan tẹ máa ń wọ̀ gan-an máa ń ṣe gbàgẹ̀rẹ̀ dáadáa nǹkan kan bó dẹ̀ kọ́ wà gbogbo onídìjọ owó ojú àti ọwọ́ lọ kódà wọn tún kọ́ bẹ̀ ẹsẹ̀ so ìwọ́n tó wá fẹ́ ní pé dandan jìlbáàbò dandan àbáríkẹ́ ara ìyẹn aláṣẹ jù táwọn sọ̀nà rí. rárá ó define tá ní jilbab àti hijab ṣebí láti bo ọ̀ṣọ́ ni kó fi jẹ́ pé ọ̀ṣọ́ yẹn ẹwà yẹn ẹni tí wọ́n fẹ́ kó ní access nìkan tó lè rí nìkan ni kó wà fún àbí bẹ́ẹ̀ kọ́ tó bá wá múra báyẹn jáde tọ́jẹ́ yìí pé àwọn tí ò yẹ kí wọ́n kí wọ́n appreciate ẹ̀ lọ́nà pé mo tiẹ̀ láìkì lágbájá báyìí àkáǹtì wo ló fẹ́ kọ̀ ẹ́ sí. gbogbo eléyìí àwòkù wèrè náà ni àìtí ìgbọ́yé náà ní fa gbogbo eléyìí so ọkọ ó ṣiṣẹ́ lórí eléyìí dáadáa kó tó di ara àwọn tí wọ́n ní position tó jẹ́ pé létà nínú àánú ọba adẹ́dà àwọn gan fún ara wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí bojú ṣùgbọ́n nípìnlẹ̀ àwọn mọ̀ pé àìgbọ́yé yẹn ó bẹ́ẹ̀ náà ló ṣe wà lára ọkùnrin ó ní kóbìnrin ó múra kọ́ da gbogbo ẹ̀ bolẹ̀ òun ò lè bá rìn láti bí ìsílẹ̀ yẹn ọmọbìnrin tó dẹ̀ fẹ́ fẹ́ èyàn ní ojú bíbò ló wu ohun tó ń fẹ́ ṣe àwọn kémi ó advice àwọn ọmọ ní advice ó lọ ń fẹ́ o ti sọ tó ń fẹ́ ìwọ dẹ̀ ti sọ náà tó ń fẹ́ ọgbọ́n ọ̀sọ́hún tó bá lè upgrade fine mo ní bọ̀ n tó ti sọ yìí tọmọ pé òun ni ó control rẹ̀ ń wò báyà kọ́mọ́dì yìí pé rárá bí mo ṣe fẹ́ nínú ilé mi nì kọ́mọ́dì pé wàhálà mo ti sọ fún ẹ kó tó wọlé ẹ̀yẹ ju ẹ̀ kó tó di pé ẹ kò sí. wàá tún fi jẹ́ lápò ẹ tún fi jẹ́ sísítà yìí ní òun nìkan ni òun dá ọmọ tọ́ bọ́sítọ́n síbi wọn ní àìní single mother wọ́n ní òun nídà ti gba international passport fáwọn ọmọ wọ́n dẹ̀ ní ìdí data bàbá wọn but òun ò rí bí contact bàbá wọn mọ́ pé so ṣóun lè information bàbá tòun. ẹni no um, gbogbo details bàbá ti ti tiẹ̀ bàbá ìyá àwọn ọmọ yẹn ló máa wà lórí ẹ̀ not ti bàbá àwọn ọmọ yẹn so bóyá ó kú ni o bóyá wọn bára wọn sọ̀rọ̀ mọ́ ni o bóyá ó travel ni o bóyá gbogbo àwọn family ẹ̀ náà gbogbo wọn ti kú kò sẹ́ni tó lè gba contact bàbá yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ ni o wọn ṣàlàyé bó tẹ̀ jẹ́ pé wọn ò pé now um, the person concerned ẹni tí ọ̀rọ̀ kan wọ́n ní wíwá kẹ́ ẹ ṣàlàyé bó ṣe jẹ́ pé ẹ lè contact Baba wọn mọ́ ṣó ní kí ẹ má contact wọn mọ́ ni àbẹ́yìn lẹ́ decide pé ẹ fẹ́ kó lọ́wọ́ sí i àbí kódà bó di kìtìrí gan ó yẹ kó sì orúkọ yẹn náà lọ́sùn màmá bẹ́ẹ̀ so lẹ́nu ọ́n ní bí àtàbà lè ṣàlàyé abala single mother yẹn náà bó ṣe jẹ́ single mother so kò fi ní sí ẹni ambiguity ń bẹ so a retí details yẹn ẹlẹ́ẹ̀kejì sàwọn ní ẹni ní ọkọ òun ń pọ́ máa ń ta mọ́tò on installment wọ́n ní lápèjúwe ń pé a ra mọ́tò ní three fifty thousand àwa ta on installment fún four fifty àbí four hundred bó ti yẹ pé ibi tí mo fẹ́ pé issue wà ní explanation installment yẹn gangan ṣé ó ń ta pé tó bá sanwó tán ni kò wá gbé àbí tó bá sanwó tán ni máa kó detail documents fún ẹni àbí báwo ni ṣe jẹ́ so wọ́n ní ǹjẹ́ haram ni kéèyàn tajà on installment so um, ẹlẹyẹ lẹ́ẹ̀kejì fẹn tó béèrè question ti mọ́tò yìí wọ́n ní kẹ́ bá ṣàlàyé abala installment yẹn àwọn tó dì sínú bẹ́ẹ̀ni torí gbà mí báwọn mi ṣe máa ń ṣe ni pé tí wọn ọba rówó yẹn sàn tán tó ti dá tẹ́lẹ̀ o àti mọ́tò o ó máa lóṣù gbogbo ẹ̀ nígbà kan padà so ṣé tó bá jẹ́ pé kò padà rówó yẹn san tán ṣé ó máa gbowó ẹ̀ padà mọ́tò máa wà nílẹ̀ abẹ́ máa ta mọ́tò ṣé ǹjẹ́ ẹ lè máa kó fún tẹ máa tí ń rìn àbí báwo abala bẹ́yẹn. Um, ẹlẹ́kẹta sà wọ́n ní. or oh, maybe inshallah next halqa ayé ju ok sir. Um, ẹlẹ́kẹta wọ́n ní uh, ẹni ní bàbá àwọn òbí òun ń pé wọn gbàgbọ́ yé òfin tó wà lórí ìdọ̀bálẹ̀ nínú Islam prostration ni wọ́n kọ but mọ̀ ń wò tó bá jóbìnrin then kíkúnlẹ̀ ló máa jẹ́ but èyí òkú jẹ́nu méjì wọ́n ní pé um, àwọn na wọn dẹfẹ káwọn dọ̀bálẹ̀ bọ ṣe kọ síbi ń pé àlàyé wo ni àwọn lè ṣe fún wọn tí wọn fi gbà wọn yé. àfa tí wọn bá respect tó dẹ̀ gbọ́ yín ni kí wọ́n pè kó ṣàlàyé fún wọn pé kíkí gan nínú ẹ̀sìn nínú Islam ẹ̀sìn ni ó dẹ̀ ní bá ṣe kíra wa tó jẹ́ pé látara kíkira ẹni bẹ́ẹ̀ àgbàládá tá a bá dẹ̀ yapa sí i àgbẹ̀ṣẹ̀ so wọ́n ní ẹni tó ṣe àlàyé fún wọn. Ah. Mm-hmm. Ah. kò fẹ́ filẹ̀ fún ẹni ẹ sọ wọ́n fẹ́ pínpín. wọ́n gbàdá wọ́n wọlé rárá. <laughs> wọ́n gbàdá rárá wọ́n wọlé. wọ́n <laughs> tún ilé ìsà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ẹjọ́ wa tó wà ní àlọ́lá ẹ bá yí lọlẹ̀ díẹ̀ ǹjọ́ lẹ́tọ̀ọ́ láàrin lọ́kọláya kí wọ́n jọ ní àjọsọ ń pé tó bá jẹ́ mi ni mo ṣáájú ẹ̀ kúrò láyé ò ní lọ́kọ mi lẹ́yìn mi wà á bá mójútó àwọn ọmọ tí mo fi lẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìyàwó náà ni kó ní kọ́kọ́ máa níyàwó mi lẹ́yìn òun pé kó bá òun rí àwọn ọmọ tóun fi lẹ̀ torí ìfẹ́ tí wọ́n ní síra wọn asọjẹ ni ok <coughs> ok now um, tóbìnrin bá decide fún ara rẹ̀ pé lẹ́yìn tọkọ òun ti kú òun ò ní lọ́kọ mi mọ́ tó dẹ̀ jẹ́ pé ó lè kóra rẹ̀ ró fún fitna onímọ̀ ó lè ṣe pé òun kàn máa tọ́jú àwọn ọmọ tí olóògbé filẹ̀ fóun ni onímọ̀ ọkùnrin <laughs> kò sí inú. No, Eh, súnà ọkùnrin aslan ibi kọ́ sọ pé ìyàwó kankan ṣoṣo rẹ̀ ó fẹ́ so èdè kò pé wàá sọ pé tó bá já jáde láyé òun tiẹ̀ ní fẹ́ mọ́ ọ̀rọ̀ yẹn àsọjẹ́ ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ọ̀sùn. now ẹni yìí ní ehm, divorce lòun látọ̀dọ̀ àwọn obìnrin ó ní ah. divorce lòun ọ̀dọ́ ah. wọn yan bóyá mọ̀tọ́lákọ̀ ni àbí mọ̀tọ́lá wọn ní ṣùgbọ́n láti bí àwọn àsìkò kan sẹ́yìn sìn ń pé ó máa ń ṣèwọ́n bí ìgbà pé kóun bá ọkùnrin ní àṣepọ̀ àbí tóun ò bá tiẹ̀ wá rí yẹn kóun ṣáti ẹ̀rọ ọkùnrin kan bá sọ̀rọ̀ káwọn jọ máa jẹ̀wọ̀ káwọn jọ máa tàkúrọ̀sọ pé kó tiẹ̀ lè wálé ara wọn pé ṣùgbọ́n òun ò rí ń pé òun ti wá ń fojú kíní iye tójọ́ mẹ́ta tóun ò dẹ̀ rọ́nà àbáyọ ń pé ó ti ń lọ bí ọdún mẹ́ta ń sìn tóun ti wà lẹ́nu báyìí tóun ò dẹ̀ rí way out ń pé òun nìkan lòun dẹ̀ dá wà tóun ò tí ì lọ́kọ míì hmm, pé kí ni ọ̀nà àbáyọ fóun. kó tó bá rẹ̀yìn rẹ̀ kó kó kọ́nù sí tàbí kó kọ́ nǹkan bá a bá sọ̀rọ̀. ok olóyìn ẹgbọ́ àbọ̀ isa ní ẹ ṣe lè yàn bẹ́ẹ̀ sí bàbá. wọ́n lo pa ohun tó túnọ̀ ni pé ó ti apply fún tẹ́lẹ̀. ẹni sòwò ṣe eléyìí lẹ̀ ṣe ni àbí ẹ̀fẹ́ ìyàwó mi. àsọjẹ ni àsọjẹ ṣíṣe tó lóun ó ṣe tẹ́lẹ̀ ní àsọjẹ ẹni tó bá ní ìdí àwọn àlù rẹ̀ kọ́ wá bá mi. Oh, <laughs> ó sá ok. òun sọ fún ara rẹ̀. <laughs> Ah, so fẹ́ẹ́ yín sà ẹni tó bá rí èèyàn rí tó wù. tó bá rẹ̀ ní ire tó wù but kó n gangan jẹ́ kó make sure pé òun jẹ́ ní ire hmm. torí tó ń ṣe yẹn kì í ṣe ìṣesí ẹni ire kìí ṣe ṣe ẹni rẹ ni wípé torí pé o feel press àwọn àwọn ọkùnrin tí wàá bá sọ̀rọ̀ ká ṣìnà hmm. nìyẹn náà ṣìnà hmm. nìyẹn náà ewu dẹ̀ wà fún tí o bá ti wà press ṣàlùwàlá múnáfúláwà bẹ ọba adẹ́dà nínú sùjádà rẹ ó máa hàl tó wà kó fún ọ ní ẹni tí ó rí ẹ̀sìn sí ní abẹ́ rẹ̀ tí òfin ní pàdánù àlìjẹ́nà ìjọ gbẹ̀ndẹ̀ àlìkíyàm kọ́mọ bẹ́ẹ̀ náà lérí eléyìí kò ní ṣe léyìí fún oṣù kan tí ọba adẹ́dẹ́ ó fi gbọ́ àdúrà rẹ̀ tọ́ba ń ṣe bó ṣe yẹ kó ṣe hmm. torí wípé yàní kò sí ibi tí èèyàn ti ń súnmọ́ ọba adẹ́dà tó nínú tó ń gbà tó wà ń sùn jáda gbogbo àwọn àsìkò tí ọba adẹ́dà máa ń gbàdúrà ẹ̀dá yẹn kó máa ṣọ́ ìdákẹ́ta àgbẹ̀yìn òru lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àdán tán lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìkọ́mọ̀ láàjì ìyẹn midnight kó dìde kó máa bẹ lọ́wọ́ bá ní kìí ṣe wípé yóò wá wá arúmọjẹ way out kan láti fi satisfy rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà kìí ṣe àléébù hàn ní condition ni tó wà nù rẹ̀ tó ní bùkátà sí ọba adẹ́dá sí wẹ̀ nìyẹn máa ń sáàdì lórí irú nǹkan báyìí kó o má kó sọ́wọ́ kọ́wọ́ kó o má jẹ́ wípé yóò tún wá lídì sí nǹkan míì tí o mọ̀ kábàámọ̀ burúkú lórí rẹ̀ tó o bá ń súnmọ́ lọ́wọ́ ọba inshallah kẹrí àbámọ̀ dáadáa ni wàá kó gbẹ̀yìn inshallah. inshallah kọlọ́n tètè pèsè way out. àmín àmín. number two. wa aleykum asalaam tí a bá kà. jazakumullahu khairan. wà á ti fi jazakumullahu ètò ẹ̀. náà lórí ọ̀rọ̀ tí kan náà ọmọ ìyá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kò lẹ́ẹ̀sìn dára sa lórí pé àwọn tí wọ́n lè rí eh, tí àwọn afá eh, náà tí wọ́n bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lórí pé àwọn tí wọ́n lè rí gbà ya obìnrin mùsùlùmá eh, ẹ̀ ń sọ wípé tí n bá bọ́ yé mi ò bọ́ yé dáadáa náà àwọn ni wọ́n lè rí àwọn onímọ̀ lè rí padà. aha àwọn tí wọ́n jẹ́ maharam rẹ̀ ó níbi tí wọ́n lè rí ma àwọn tí wọ́n ṣe maharam ó níbi tí wọ́n lè rí ma kò túmọ̀ sí pé torí pé wọ́n jẹ́ maharam wọ́n wá lè rí ọyàn rẹ̀ lóbìnrin pé ó jẹ́ maharam obìnrin o wá lè rí ọyàn rẹ̀ kò túmọ̀ sí pé ó lè rí àwọn tí wọ́n bá jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ó níbi tí wọ́n lè rí ma ibi òkè gbáyà sókè then ibi orúnkún sísàlẹ̀ kì ṣe àfàwọn tó bá yẹ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n súnmọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n lè rí to that extent náà kò wá túmọ̀ sí pé torí pé wọ́n jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ kó wá máa rìn òwò láàrin wọn la inshallah al-karim àkọ́tún bọ̀ áyà yẹn tó ń sọ nípa àwọn òwò obìnrin kí ni àlà obìnrin ẹgbẹ́ ẹni síra ẹni kí ni àlà àwọn aráàta inṣàlá kìrìm àtúntì ẹ̀ gan fúnra ara rẹ̀ kólúkálukú fi máa àlà ara rẹ̀. jẹ́wọ́ kí máa fún bá ti sọ̀rọ̀ fún ọ. àwọn ọmọ tí èèyàn bí lọ́kùnrin. àwọn ọmọ èèyàn. àwọn ọmọ èèyàn lọ́kùnrin ni àbí lóbìnrin tí màmá wọn bá ń fún ọmọ lọ́yàn wọ́n sàlẹ̀ rí na wọ́n lè rí sà na wọ́n lè rí sà ṣé wọ́n lè rí. a <laughs> ah, rárá ah. Eh, tọ́bajọ́ mọ eke ni àbọ̀ máa gbalagbà o ti à ń ok tó bá jẹ́ ẹni tó ti bàlágà. ẹni tó ti bàlágà rárá. tó bá jẹ́ ẹni tí ò ti bàlágà. tó bá jẹ́ ẹni tí ò ti bàlágà tí ò ti mà áwòrán. na na o lè rí bẹ́ẹ̀ tí o ti ń bá ọ̀rọ̀. ẹ bọ́t sàmú àdínkù sà tá à ń bí ìsìn sà. bẹ́ẹ̀ni ó yé mi àwọn àwọn ọmọ àwọn íńtánẹ́ẹ̀tì ni wọ́n. <laughs> Eh, ìyẹn ni pé wọ́n ti ń tètè ní term years. Eh, wọ́n ti ń lóye lórí ga. tọ́ba ti ń lóye lórí kéèyàn kó kí kóra rí fún ọ eh, torí ọmọdún márùn bá ọmọdún márùn sí tí wọ́n bá sọ̀rọ̀ bá mi ní ọmọ. Ah, márùn ti jìnnà jù mẹ́rin mẹ́ta mẹ́rin irú ọmọ bẹ́ẹ̀ séèyàn lè àlá òkú rárá. torí kò ní ẹnu rẹ̀ ní kò tẹ̀sí tí ò ní lè sọ níta. torí kò dá kan mà kò mọ aláìgbá ọkàn sọ ni tó ẹnu ń fà tó jẹ́ pé ẹni ìranù ó fẹ́ ma hálù ìyàwó ẹníyàwó onílé ó wá ń béèrè lọ́wọ́ ọmọ kékeré máa ń wí pé èwo ló jọ̀yà yín nínú yín so you understand the point èwo ọdún mẹ́rin ni ọ. ẹni sọ̀rọ̀ so in summary sir lórí question wọn sir ọkọ obìnrin. rárá mùsùlùmí the next halqa. okay sir. issue yẹn gangan láti. okay inshallah tí o ní jẹ́rìí fẹ́ǹfẹ́. okay inshallah. inshallah. ṣé o ti tán. ọ̀gọ̀rọ̀ nǹkan bẹ tí a fi ń take for granted ẹ pé ewu dẹ ni ọ wà níbi tí wàhálà ti ń bẹ lóríṣiríṣi amrad gan ọmọkùnrin ni but ó jẹ́ ọ̀dọ́mọkùnrin tó jẹ́ pé ìṣesí rẹ̀ ó fàyàn mára kọ́mọ́ mo ò ní gbàláyè kọ́mọ́ wà láàrin obìnrin tàbí láwọn ọkùnrin ẹgbẹ́ àwọn àgbàlagbà ọkùnrin gan torí ó lè fa nǹkan míì ó lè bí nǹkan míì sáwọn náà lára ah. Ah. so kìí sọ̀rọ̀ obìnrin nìkan lélẹ̀ ọkùnrin ni ọ̀dọ́ ni ọmọ kékeré ni bóyá bíi ọmọ ten ọmọ eight seven ṣùgbọ́n sùúrà tọba adẹ́dà fún sọ̀rọ̀ obìnrin ni ìyẹn ni pé tí tọkùnrin bá rí a yóò fẹ́ fà má bákan tó fi di pé yóò bí ṣáwà ìkóró aró fún ọ̀ràn yẹn. gbogbo nǹkan tí o bá ti jí ara ní tí o fi tì lọ ọ bí a bùkátà ṣe tán èèyàn agbọ́dọ̀ yàrá fún. ẹjọ tí èèyàn bá ní nínú ọkọ àtìyàwó ọkọ àtìyàwó rẹ́dà so tí ọkọ bá jẹ́ nítorí pé máa ń wí gbólóhùn kan ń gbólóhùn kan wípé <clears throat> kíyàn má dá sí àfíà mọ̀lẹ́bí òun ìyẹn láàrin òun àti ìyàwó òun àti fámílì òun tíyàn dẹ̀ ṣàkíyèsí wípé kí wọ́n má dá sí bíbò pé kóun ṣe àṣìṣe gan kí wọ́n má dá sí kọ́kọ́ wọlé. òjíṣẹ́ lásán àṣìṣe lásán àṣìṣe ọ̀rọ̀ dá sí iṣu fámílì rẹ̀ sọ yìí ọ̀dọ́lá. sọ. so ta ló kù gbogbo ẹni tí ń bá ṣe báwọn ebùbù àbòsí ni nà tọ́ba dẹ̀ ti ṣe báwọn ẹni tí ó dà ọ náà ní iblis kò ní kò ní mú jẹ torí kèé ṣe kò wá kèé ṣe kèé ṣe àdámẹ́ ẹ̀dá kèé ṣe àdámẹ́ ẹ̀dá a <laughs> wọ́n dá sínú ilé ìbísẹ́ lásìlá àlọ́sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn jàǹkànjàǹkàn tọ́lọ́wọ́n bá ti fún sàtífíkẹ́tì àjẹ́nà kan tó lọ láyé bí wọ́n ń dá sínú ọ̀rọ̀ nílé wọn bí wọ́n ó ṣe dá sí ni tó pàtàkì àti òṣùlóòbù tí wọ́n lò ah, wọ́n dá sí nídásí tàtúnṣe wọ́n dẹ̀ dá sí nídásí tí wọ́n fi pè wọ́n sí ah, kẹ́ńtú lórí ààlà ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó pàtàkì ń bẹ̀rẹ̀ kìí ṣe wípé kéèyàn kan dàsí ní dàsí àti bàǹkà jẹ́ àbí láti dá wàhálà alẹ́ rà nínàkọláyà hàn ló fi jẹ́ pé àwọn tí wọ́n dàsí wọ́n jẹ́ amòye ẹni tí orí rẹ̀ ọba pé tó tàbí tó náà mọ̀ yìí àwọn kò fi lọ ẹni tó já mòye tí ó lè pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ náà. number three yes. Hmm. salaam aleykum. aleykum salaam. taking about your feedback. Eh, mo fẹ́ kí ẹ gbà wá níyànjú lórí broda kan kẹ́ ẹ gbà níyànjú lórí ọ̀rọ̀ yẹn because ọ̀rọ̀ yẹn ju agbára mi lọ díẹ̀ so láàrin family ìyá àti bàbá ẹ̀ so mama ti kún sí wọn sẹ kún náà láìpẹ́ yìí náà. ṣé mùsùlùmí ni mùsùlùmí ah mùsùlùmí. ọlọ́run bá gbà wọn lẹ́rù. so bàbá ó rìjẹ́kìtì brọ́dà yìí wípé kìí ṣe ọmọ òun ni lójú ayé màmá ni o wípé òun kọ́ lòun bì í. kí lè rí. <laughs> so bàbá yìí ò lẹ́rìí kankan ju wípé according to him hmm. wípé nígbà táwọn ó sàsọ sórí yẹn tó pọ̀ rẹpẹtẹ mi ò ní láǹfààní ẹ̀ bọ̀dún nígbà táwọn wà ń jẹ́sà tí nǹkan kan mọ́ lọ rẹpẹtẹ ìgbà tó jáde láti primary school pé àwọn wọ gss one òun lòun ti ń rọ́ṣù nínú ilé nígbà tí ò sí nǹkan kan fún bàbá láti máa fi fídì family. ta ni hustle. ìyẹn bọ́lá tó ń sọ̀rọ̀ yìí tó ń sọ̀rọ̀ yìí tó ń sọ̀rọ̀ yìí so débi wípé òun kò rí bí bóyá ló jáde secondary school gan nítorí wàhálà bó ti ń ṣiṣẹ́ lọ bó ti ń fìdí inú ilé so through that ó ní ẹ̀bàdàn ní ìyí pé kì í ṣe tó báwo nínú mu bọ̀tún àti mọ́mí ẹ̀ <laughs> wọ́n rẹ̀ gan ju gbogbo àwọn ọmọ tó kù lọ. so ó ní ìfẹ́ tí mọ́mí ní sí ń pọ̀ gan débi wípé oúnjẹ tó wò bá fẹ́ jẹ mọ́mí òun ò ní prepare oúnjẹ fún wípé ó máa ń dá tòun yàtọ̀. ìyá náà nù ìyá nù tẹ́lẹ̀ nǹkan tó yà wọ́n. wọ́n wá ní bàbá yẹn kí níyẹn wọ́n bí nínú gan so ó wá decide wípé ah tó fi àti pé kì í ṣe ọmọ òun ní eléyìí tó fi decide. kí bàbá <laughs> yẹn tó bá. so kó tó bá. náà ohun tó fi wá hmm. sọ ò hmm. ní kí màmá ṣẹ̀ṣẹ̀ kú ni bí oṣù kan àbọ̀ sẹ́yìn sóṣù méjì hmm. tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ gan so ó wá sọ ọ̀rọ̀ kan nígbà tí akí. bàbá sì wà láyé. bàbá sì wà láyé. wípé tó bá tiẹ̀ jẹ́ bàbá ló kú nìkan òun tiẹ̀ wọ́ọ́rì mu ní akílódé. Ah, òun náà kọjá àlà. ó wá <laughs> ìdíwọ̀n sàlàyé fún mi wípé ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n tó ń sọ bàbá wa kò láìdè pẹ̀lú ọ̀kan náà ní first eh, son bàbá yẹn ó ti láwọn méjì obìnrin níwájú so pẹ̀lú ẹni tí ó tẹ̀lé òun lọ́kùnrin ìyàwó kan ni bàbá yẹn ìyàwó kan òun ni bàbá ní so onítọ̀hún ṣé broda yìí ah. òun làkọ́bí lọ́kùnrin. kì í sùn làkọ́bí kì í sùn làkọ́bí. ó láwọn ẹ̀gbọ́n lẹ́yìn eh, obìnrin ni wọ́n. ẹ eh, obìnrin ni wọ́n kò sùn ah. láwọn èèyàn náà lẹ́yìn rẹpẹtẹ náà. so bàbá yẹn wá kọláìdì pẹ̀lú ọmọ tó tẹ̀lé brọ́dà yìí hmm. lọ́kùnrin so débi pé wọ́n gba lọ́ọ̀yà tí ó ti kọ́ sínú wíìlì wípé àìmọ́ o tóun bá kú òun kọ́ ni òun bí o. àsọyẹ ó ń pè gbogbo iná fúnra. wàhálà tó yẹ kó ti fa wọn ti ń fa láti ju ayé màmá débi wípé wọ́n wá ń sọ fún brọ́dà tí dádì kò láìdè pẹ̀lú ẹ̀yẹ pé sí tó ń sọ ní pé màmá rẹ̀ oníṣìná ni hmm. ntọ́sọ́pọ̀ eh. so brọ́dà yẹn wá ní pé kí ni kóhun ṣe òun sí gbogbo dáadáa tó yẹ kóhun ó ṣe but dádì ò ní recognition kankan ò tiẹ̀ ká sí rárá kó mú tí mo bá kí wọ́n gan wọ́n lè má dáhùn wọn ò tiẹ̀ rí gẹ́gẹ́ bí ọ ó ti wá ṣe tó ti wá sọ ẹwẹ́ bàbá sì wà bàbá sì wà. ẹ eh, ẹ kárí bàbá. náà kárí bàbá. ṣé kí n sọ pé kó. bẹ́ẹ̀ ni kí bàbá má bàa wọ kọ́ má bàa gba sàtífíkẹ́ẹ̀tì ńlá lọ. ok because mọ́lẹ́ mi ò mọ bí mo ṣe lè dá sí iṣu. torí tí wọ́n tó bá sọ̀rọ̀ ọ́lẹ̀ gan níbi wọn ó ṣe pín ogún òun tábòsí bá wà ń bẹ̀ jẹ́ òrùnà àní tẹ̀lé wọ́n gba lọ́yà àwọn gba lọ́yà ọba tó ní ọba lọ́yà ń bẹ lókè kọ̀ọ̀rọ̀ yà ó ládẹ̀ lè jábọ̀ fún un. Eh, eh, ẹlẹ́kẹ̀yìn ẹni tí ó ti ṣe jàmá ìjọrí àwọn jàmá jàmá yẹn. ẹni tó ń ṣẹgbẹ́. tó ti ṣẹgbẹ́ rí. bẹ́ẹ̀ni. so òun á ti tẹ́lẹ̀ sọ́ra ah, bọ̀rọ̀. àwọn okú wèrè ni àwọn okú wèrè ni kì í tán lára bọ̀rọ̀. <laughs> Mm. ntó ti dájú ni pé kí ẹ mọ̀ tiẹ̀ mú yan rẹ̀ pàápàá láti pilẹ̀. Mm. ọ̀gọ́rọ̀ ń ṣe sàlàfíà gan yẹ pé àwòkù yẹn ń bẹ lára wọn tí wọ́n ń sìn mọ́sálàmọ́sí lágbájá ìyẹn pọ̀ dáadáa ọlọ́run gbà wọ́n. kìí sẹ́yìn nìkan gbogbo ohun tó o bá fẹ́ ṣe torí pé òun ti ń ké lọ́dọ̀ mi àfi tí mo bá fún ọ láṣẹ kò tó kò tó ṣe o gbogbo ó wà ń ta mùsíbà so àdáwò ńlá ni kéèyàn má mú yàn rẹ̀ ni kódà bó bá mú gbọ́n kan ìrìn tó ti rè lára rẹ̀ láburú àfikọ́ lọ́hùn ó kò yọ lójú dé èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú gbogbo yín padà. <laughs> Eh, eh, eh, ó wá jẹ́ tẹ́sọ́rà nígbà tí ó wà nù jẹ́mọ́ yẹn so àwọn owó kan wá ó ń bẹ tó ti há sí lọ́wọ́ nígbà tí ó jẹ́ tẹ́sọ́rà èyí pé òun gan ò lè sọ pàtó iye owó yẹn gan-an mọ́ lọ rẹpẹtẹ ó kàn sáà ríwèé kan nù níjọ́ kan ó wá wò ló rẹ́rìn-ín rẹ́rìn-ín pé ah ìgbà tó ń ṣe kíní lélẹ́yìí so that tí wàá wò pé àwọn táwọn àdìjọ ń sìn yẹn gan òun ò rí ẹni kálukú ti ẹni tó ti lọ náà ti ti lọ náà ẹni kálukú sà ti fún ká níbi pé kọ̀sẹ́gbẹ́ yẹn mọ́ ẹgbẹ́ yẹn ti ọlọ́wọ́n bá ti parun hmm. ẹ̀hẹ́n so wàá wò irú owó yẹn irú eléyìí tóun ti wọ́n bá bí òun ti ẹ̀ rí ìwé fún àkọọ́lẹ̀ fún hmm. wípé báwo ni kí òun ti kò sí àwọn aṣojú kankan tó lè fi fún. kò sí aṣojú kankan tó lè fi fún. kó fi ṣe sáraka pé ká ládàá rẹ̀ máa bá àwọn èèyàn. kó máa bá àwọn èèyàn. bá àwọn tí wọ́n ní yóò jáde. Hmm. sir lastly lastly so lórí family náà kọ́tẹ́ eléyìí náà ni eléyìí náà ni ẹjọ́ má bínú eléyìí tí mo sọ lọ. àwọn tí ẹlẹ́gbẹ́ sà ọ̀rọ̀ ńlá ni o ẹ̀fọ́ ọlọ́run because àwọn nǹkan tó yẹ pé ó ń dá misconception sílẹ̀ pọ̀ rẹpẹtẹ kọ́lọ́run láwa mẹ́ àwọn tó wọ́n jẹ́lẹ́gbẹ́ yẹn sá ṣé hundred percent wọn tó wọ́n ṣe wà yẹn tó yẹ pé wọ́n ń ṣe súnà wọ́n ń ṣe ẹgbẹ́ wọn yẹn náà a lè fi gbogbo ẹnu sọ wípé wọn yìí ṣe hali súnà rárá ẹjọ́ sáà bóyá kẹ wá wa sọ àlàyé díẹ̀ lórí. a sọ̀rọ̀ ògidì lórí rẹ̀ ni but briefly gẹ́gẹ́ bí sheikh fọlán fọlán sọ afọlọ́lá ọ̀rọ̀ à pé manahaj ó wà broda ju akida lọ a rí nínú wọn tó jẹ́ pé akida àwọn sálàfí sotiyeba ẹni sìn a rí nínú wọn akida àwọn sálàfí. So, gbogbo ntí sàlàfíà dúró lé lórí náà làkìlà wọn but mọ́náhàjù wọn bá ń ṣe máa ń ṣe nǹkan òun ló yapa sí ti sàlàfíà bẹ́ẹ̀ dẹ̀ ni ó kún nínú àwọn èèyàn bẹ́ẹ̀ náà wọ́n lè má ṣẹgbẹ́ but kọjá yìí pé bí wọ́n ṣe ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ́ ń ṣe ó yapa ti sàlàfíà ìyàgbékalẹ̀ sàlàfíà so bóyá gbogbo ẹ̀ ṣe nínú ní briefly shortly. Mm. Uh, so number five four. Hmm. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ebede. jazakumulawo khairan. waati fi jazakumulawo khairan. asalaamu aleykum wa rahmatulahi. alakoko sa asabi yìí mi mọ̀ tí ó bá ní ìtọ́ka sí pé ẹrú ọlọ́run ọba kan náà àwọn sálàfù ah. pé ó lọ bá Sayyidina Umar radiyallahu anhu ah. wípé ó ní òun fẹ́ kọ ìyàwó òun ah. ó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìdí wọ́n sọ pé òun ò nífẹ̀ẹ́ mọ́ wọ́n ní Sayyidina Umar radiyallahu anhu wọ́n wá dájókòó wọ́n dá lẹ́kọ̀ọ́ wípé kì í ṣe gbogbo ilé gbogbo ilé àbí gbogbo nìka la mọ́lé orí ìfẹ́ wọ́n wá ka àwọn mọ́sálàhà tí èèyàn fi lè kíp obìnrin sábẹ́ kódà kó má nífẹ̀ẹ́ mi mọ akínìtumọ̀ ọ̀rọ̀ yìí. ìtọ́jọba yẹn wà but ibi tó wà gangan tá a fi lè tú kókó rẹ̀ bóyá tí ẹ fẹsẹ̀ múlẹ̀ àbí ẹ fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run mi létí ní sabt ká fi lè mú wa níjọ́ sunday ẹ ahad ti ń bọ̀ ẹ bọ̀tí ń tọ́jú ọmọ báyẹn wà. jazakumullahu khair ẹlẹ́ẹ̀kejì sá ẹ àwọn tó jẹ́ aṣíwájú wa náà àwọn obìnrin ìyàwó àwọn sàbí wọ́n máa ń lọ fún ọ̀sùn òjíṣẹ́ ńlá báwo la ṣe eh, reconcile pé kán seek permission wa kán tó jáde nílé ah. àti láti lọ mú ẹjọ́ lọ fi sun ẹni tí ó lè ṣe àtúnṣe láàrin wọn ah. láì gbàyọ̀ǹda. a ah, kọ́ gbàyọ̀ǹda bẹ́tà kọ́ gbàyọ̀ǹda bẹ́tà torí nígbà míì ẹni tí wọ́n lè fẹjọ́ sùn òun lè ní issue kọ́ tọ́ba wọ́n dẹ̀ ń bá ìdásọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n gbé obìnrin láyà láti lọ sí ọ yẹ pé ìwọ gan ọ̀dẹ̀ kájú láti ṣe tó ṣe ọba kájú kò kò yẹ kó so gbogbo àwọn ọdún kan báwọn ló ah. tí nídìí bá wà fóbìnrin lábẹ́ obìnrin tó wà lábẹ́ ọkọ láti wá ìrànlọ́wọ́ bóyá lọ́dọ̀ obìnrin àbí lọ́dọ̀ ọkùnrin láti tọrọ ṣé ohun ìgbàláyè wà nù ṣẹ̀rí àfóbìnrin láti ṣe bẹ́ẹ̀. tó bá gba permission ọkọ rẹ̀. ok ó lè ṣe bẹ́ẹ̀ but kó jẹ́ pẹ̀lú permission ọkọ. permission ọkọ rẹ̀ torí ó lè most cases ó lè jẹ́ pé ó fẹ́ fi ṣàtúnṣe fọ́kọ ni ọkọ dẹ̀ lè má fẹ́rù àtúnṣe báwọn tàbí kò fẹ́ ẹni tí a fẹ́ wá túnṣe lọ rẹ̀ kò fẹ́ so àdèlèfárí lóyìn olórí àlèfárí lóyìn olórí ọkọ ló dẹ̀ máa ń tó ń rí tó ń fi sọ bẹ́ẹ̀ tó lè má hàn sí àwò. Number five. Shine number five. Number six. Okay, number seven. Um, ẹni ní um, obìnrin lòun hmm. but òun ti word tán lòun bí wọ́n ní separated àwọn ti pínyà pẹ̀lú ọkọ ọ̀hún tí ì kọra wọn ṣùgbọ́n ti pínyà bóyá ọ̀jọ́ gbé papọ̀ mọ́ ní àgbà kan but. kọ̀sẹ̀ kọ̀sẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. now hmm. bọ́n yìí kọ́ síbẹ̀ ni mo fẹ́ gbé kalẹ̀ sá. òyìnbó ní sọ. ó wá ní tí wọ́n separated for the past two years sísìn ah. ọkọ òdẹ lóhùn kọ̀ wọn ń pé. ohun tí ìbá sọ kọ́hún ọkọ ọkọ ṣùgbọ́n ohun ti kó jáde. mi wá mọ̀ bóyá òun ló jáde àbọ̀kọ ló. Ah, ọkọ ọkọ ọ̀hún ṣùgbọ́n ohun ti kó jáde torí tọkọ bá tiẹ̀ ní máa lọ gan tọ́ba yẹ kóbìnrin tó lágbọ̀ọ́yé ni kò yẹ kọ́ lọ ọfẹ́ mi ní ṣùlọ́kà ni já follow necessary processes hmm. tó bá jẹ́ pé a fẹ́ túkàdà àìpé pé yọkàn kó wọlé yàrá ojú náà lọ sọ́fà ó fẹ́ jọ mẹ́sà torí ẹ̀yìn kàló ìgbòsà kó lè dúró dára ó ní um, I happen to be a sister who has been separated for two years now no. without my husband pronouncing it tó ń túmọ̀ sí pé ọkọ òní kó jáde òun ló ó ní but separation occurred due to fitna from my husband until recently two weeks ago he has released me bóyá ọkọ ṣẹ̀wá túlẹ̀ ń sin pé so ó wá ní ṣóun ṣì wá ní ìdàtí dúró oṣù mẹ́ta kóhun tó kóhun tó má jẹ́ ìyàwó ẹ̀ mọ́ lẹ́yìn ọdún méjì ló ṣe ń béèrè sàn. ǹjẹ́ ẹ kó nípìnlẹ̀ ni wọ́n á ṣe wá béèrè nísìn. ayẹ ṣó béèrè pé kọ́kọ́ tóun lẹ̀ ní all this while ló fi kó jáde ní àbí hmm. èwo ni àbí kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. nítorí máa ṣẹlẹ̀ gánà nìyẹn. bẹ́ẹ̀ni. two mil na gbé gbé máìkì fún mi. <laughs> nǹkan tó rí lè happen ni wípé. tó rò pé wá fún àbí tó rí lè happen. according to the story tí mi gbọ́. lórí issue yìí. lórí issue yẹn. ni wípé wọ́n rẹ̀ ọkọ wọn bímọ for seven years wọn bímọ for seven years. okay so ọkọ wa lọ bá obìnrin míì ó ṣáà ìyẹn bímọ fún. rárá wàdí kọ pẹ̀lú wọ́ọ̀dù tó ń lò ọkọ lọ bá obìnrin ní àbí ọkọ fẹ́ obìnrin ní. kó lè gbé àárín òkìlẹ̀ ṣàbọ̀ tó náà ó kọ̀ ọ́ kristian ẹni tó padà fẹ́ kristian ní obìnrin náà. kristian ni ẹni tí bọ́dà yẹn padà fẹ́. torí náà sí christian ẹni tó padà fẹ́ so ẹni ẹ ti wá bímọ fún but fitna But sister yẹn went through lọ́wọ́ bọ́dà yẹn ni wípé bọ́dà yẹn abandon ẹ̀ sínú ilé so one nurse pains feelings and all that nígbà náà after some time tó rí pé kò sí any attention from the brother so wá fẹ̀rọ̀ padà sílẹ̀ àwọn parent ẹ̀. ọ wa ni kó tún un lẹ until eh, recently tí awalawa ṣe yẹn jẹ́ kó máa yí bódà báyìí okay the brother has to pronounce it mm -hmm. or she should. ṣé sista ló ní kó tún un lẹ. ṣé ló sè é sista kó fẹ́ mú fọ́dà kó tún un lẹ brother sọ pé ó wà lóhun ti tú lẹ. ó lóhun ti tú lẹ kò ní ṣe ida toró ló béèrè fún and all this while wọn ò ní conjugal relationship kì í ṣe ẹnìkan tó bá jẹ́ pé eh, one month péré gan ni prior to that period tàbí ńgbà tó wà nínú mímọ́ wọn ò ní àjọṣepọ̀ kankan mọ́ ọ wá bẹ̀rẹ̀ lọ ọkọ pé tú mú ilẹ̀ ọkọ ní tú mo tú ẹ lẹ̀ kò ní ṣe yídà torí kò sí sísúnmọ́ bọ̀tí sísúnmọ́ bá ti wà á ṣe yídà wa oṣù mm. kan. but for one and a half years or thereabout. why use the word separation. <laughs> so as in wọn jọ pípa pọ̀ mọ́ for one and a half mm. years. for a ní terminology yẹn nínú Islam is either ọwọ́ mọ̀tẹ́lọ́kọ́ ọwọ́ mọ̀tẹ́lẹ̀ níta àmọ̀ nìyẹn ẹ̀ẹ́n tó béèrè fún kúlù tí wọ́n túlẹ̀ tàbí ẹni tó kọ́kọ́ tí ọkọ́ ló ń kọ́ ẹ̀ẹ́n tó kọ́kọ́ ni ẹni tó ṣe kúlù ń ẹ̀ẹ́n tó lọ́kọ́ ló ń kọ́ òun ló ṣe talaq. so kò ní láti kóra ró. kò ní láti kóra ró kí ló fẹ́ kóra ró. jazakumullahu khairan. kọ́lọ́ ok kọ́lọ́ ilẹ̀ àánú ọba adẹ́dàkì iṣu ó sì lè bímọ. kí ni ẹ jẹ. now thirty seven uh, àwọn fifteen bímọ. number six. No. number five. wa rahmatulahi. wa rahmatulahi. now eh, ìbéèrè mi àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ lórí ìbéèrè tí afámi kan béèrè pé sẹ́yìn lè bá sọ́n lè bá yàn dá sí ìdílé pé tọ́rọ̀ bá tọ́rọ̀ bá fẹ́ mẹ́. bẹ́ẹ̀ni torí yóò jẹ ẹni tí wọn já mòye torí ah. fọba hakama min alihi wa hakama min alihi alọlọ wọn bá sọ kí wọn pé àwọn tí wọn mọ òfin tí wọn dẹ lóye lórí nínú fámìlì ọkọ àti fámìlì ìyàwó tí wọn bá fẹ́ ṣàtúnṣe dáadáa ọba alẹ́ dàá ṣe dáadáa fún un na ṣé ṣé èèyàn bá fẹ́yàwó tó bá péyàwó ẹ̀ tó kù pé wá o èmi ò kí irú jẹ́ pé wá máa gbé tẹnu o tọ́rọ̀ bá dèmi àti ẹ papọ̀ mi ò fẹ́ pé bàbá gbẹmí lọ ní àbógbẹmí sọ́dọ̀ àfa kan tí wọ́n wà máa pé àfẹ́ wí tẹnu ẹlẹ́hẹ̀ẹ́ wí tẹnu ṣé ó takò sẹ́ríà ni àbí ìjìyà wà fẹ́ nìyẹn ẹ̀bá mi sọ. pé ṣé ẹni tó sọ báyìí ṣé lẹ́rìí. ọkọ tó sọ yẹ ọkọ tó sọ fúnyàwó ẹ nípìnlẹ̀ pé tíjà bá wà láàrin mi àti ẹ mo ò kì í báyàn rújọ tó wá wí tẹnu ẹ tó mo lè bá ẹjà tó bá wù mí n bá tó yá tí mi bá rọ̀ màá kí ni màá fà ẹ̀ mọ́ra padà kẹ́gbẹ̀gbẹ̀ mọ́jà sí i. onífẹ́ bá ẹ̀ pé ṣé ìjìyà wà fún ọkọ yẹ lórí ìṣesí yẹ. kò ṣe dáadáa ìjìyà wà fún un. a lè sọ pé ìjìyà wà fún un but kì í kò ṣe dáadáa hmm. kì í ṣe ìṣesí tá a mọ̀ nínú àwùjọ wa yìí wípé téèyàn bá ń jà kó sọ pé ẹnì kankan ò dá sí àfi ìgbà tí tọ́ba tọ́ba rọnu òun náà nìkan ní rárá. ẹ ti sá ẹ ọdún ìlú ẹgbẹ́ ni pé àmọ́nù kí wọ́n á ní pé lábàjẹ́ gbà bàmú kànga ni gbogbo àtọ́kùn owó téèyàn wá jẹ́ family man tó bímọ tó níyàwó so tíṣẹ́ mọ́ni wá lọ tínrín tí ó sí kankan kò sí fẹ́ kò sí ẹ́rìsì ọmọdé wà ní ìyàwó wà ní ẹjọ́ bá bìnú ṣé ṣé gbàláyè wà nínú àmọ́ náà yẹ kéyìn ó fi bí àbùkátà lé kí ọmọdé àgbà kó sí gbàláyè. yọ gba permission lọ́wọ́ tó fún ní àmọ́ náà dání pé ń tẹ́ fún mi dání o nǹkan lọ ó ti fẹ́ ó ti fẹ́ fọwọ́ ba ẹ̀mí ṣé mo lè ń bẹ̀ òǹdí wọn kí ni mo lè lọ kó sì pàdé. ẹ ti sà. so ẹ tó wá lọ ní pé. tó bá yẹ pé tó bá torí tó bá dé lójijì wípé bá mú nǹkan mi sọ̀rọ̀ nígbà tó ti sí pàmì ẹ̀ àlàyé ti wà fún un ó tó sọ wípé owó rẹ̀ kan kò fún ọkọ rẹ̀ ọ̀tọ́ ń sọ fúláwò wípé owó ìlú owó ìlú ìlú kìí sí owó ìlú wọ́n dẹ̀ fi ń gbé àbùkátà wọ́n sáà náà owó rẹ̀ kìí ẹgbẹ̀rún mẹ́jọ ẹ̀tọ́ lówó wá dé ní ẹgbẹ̀rún méjìlá ẹgbẹ̀rún mẹ́rin nínú rẹ̀ ẹ̀tọ́ lówó wá dé ah, ó wá pè é bí ìṣèjú ìyàwó náà lẹ́tọ́ lórí ti dé ó wá pè ọkọ ẹ̀tọ́ lórí ẹ̀pẹ́ ah, owó ẹ̀ wo mo ti lo four thousand naira lórí ẹ̀ so ìyẹn ní ọ̀dà ẹ̀dákù ayé gan wa lọ kò wá sóyè lọ́wọ́ ọkọ yẹ lọ́jọ́ yẹ ọkọ bá padà báyà tó òní ìwé ebi òní òní pàwá kú àtiwọ́ àtàwọn ọmọ a máa sùn bẹ́ẹ̀ ni wọ́n pé máa sùn sùn dùdú nígbà yà ah, wá pèpè bí kò yẹ kẹ́ mú láti fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀hún tó gbowó ó ní gbọ́dọ̀ pé ẹ̀fẹ́ bá sọ náà ẹ̀yẹ sọ pé owó rẹ̀ pé ìfẹ́ lù ó mọ̀ fẹ́ fi pé kẹ́ ẹ̀ lù ẹ̀ ẹ̀kọ́ wa ni à wọ́n tó kún sílẹ̀ lòún kú lọ èyí kú wọn lòún kú lọ. ó ti wà lẹ́nu ẹ̀ jù. wà pé òun ò fi ra bàtà ẹ̀tọ́ wọn ni kú tó fẹ́ kú bó bá ṣe kú òun ni ọ̀wà ló ṣe kú na ẹ̀tọ́ wọn ni kú tí ń kú òun ni ọ̀wà mọ̀ bí ó ṣe kú kó fi kú re ọ̀wà bí ó ṣe kú re pẹ̀lú rẹ̀ ẹ̀ so wọ́n sọ yẹ ìyẹn lọ pẹ̀lú ọkọ̀ wa rí òótọ́ mọ̀ ní ti arábìnrin yìí ń sọ àmọ́ náà ní kíní bọ̀ àtúnṣe tó bá tún ní náà nígbà tí èèyàn fi pọ̀ lókì inú nígbà tí èèyàn fi pọ̀ téèyàn fi lókì sẹ́yìn pé kò tún ní bẹ́ẹ̀ àwọn ọkọ̀ tó wá tún ọ̀kadà mọ́lẹ̀ òkú fọ̀kadà ṣiṣẹ́ bọ̀ ẹ̀rí ẹ̀rí ọkọ̀ wá tún jẹ́ wípé ah, obìnrin olóbìnrin òun pọ̀n sẹ́yìn ìmí àdìmọ́ ìmí à ọkọ̀ ní orí ewu ni wá kó sílẹ̀ ẹ̀rọ ọba still náà kò rọ owó tó ń lé gan kò owó tó dì torí ẹ̀ sí kò rọ báyìí ni tí èèyàn bá ti ní ojú ọ̀nà tí ò tọ́ bí máa ń tẹ̀ ẹ́ rí nǹkan bẹ̀ tó bá rò yí pé bóyá eh, àtúnṣe ní ọba wa kò ní má túnṣe wa yóò tún ọmọ ọba kan jẹ́ sí i àdámọ́ ọba adẹ́dàá na but ó lè tó bá gbọ̀kadà tó bá wo ó lè má gbé obìnrin. ah bẹ́ẹ̀ ni. aha but tọ́lá fúnra àwọn tí mo rí tí wọ́n ń gbọ̀ ń tà àwọn obìnrin ẹni pẹ̀lú àwọn àlàyé tí àwọn ọlọ́kadà ṣe tí wọ́n bá rù rẹ̀ wá jẹ́wọ́ mọ̀ wípé ọkùnrin ní máa ń gbé obìnrin tí ó bá bá gun ọ̀kadà tóbi bá fẹ́ bọ́ sẹ́yìn rẹ̀ kó fún obìnrin yìí pé kó fi dá kó fi dá àárín wọn tí a mọ̀ pé òun ọ̀fẹ́ wọn náà ó dẹ́ gbọ́dọ̀ pè gbogbo bí òsè ní wọn náà kì í ṣe ọ̀kadà nìkan kó tàbọ̀ ń bá wa mọ́tò gan ó lè ṣẹlẹ̀ sí kó gbé obìnrin tí èṣe maharam àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lọ́kùnrin ọlọ́kùnrin ọ ló fi jẹ́ pé ní ibòmíì wọ́n fi ààyè obìnrin ilẹ̀ nínú mọ́tò lọ́tọ̀ ẹ̀sùn sá ìbéèrè tó tún tẹ̀lé ni pé téèyàn bá ń ṣiṣẹ́ kan tó bá rí pé iṣẹ́ yìí òun tó mú disappoint àwọn èèyàn kì í sí pé kò mú iṣẹ́ rẹ̀ ó mú iṣẹ́ proposal mú tó bá promise ó máa disappoint tó dẹ̀ ń jẹ́ ẹgbẹ́ ọkàn fẹ́ ní yẹ. kí ló fà á tó fi ń disappoint. ara omi tó omi tó pọ̀ jọ lọ ló fà bí disappoint torítorí tí wọ́n bá fún un pé wọ́n bá fún bí ten to ten thousand naira owó iṣẹ́ so nínú ẹ̀ náà á bí á bí àbùkátà ń bẹ̀ owó yẹn lè mọ́ parí iṣẹ́ tí kókóraró lórí ẹ̀ tí wọ́n fún un pé fi iṣẹ́ yẹn sílẹ̀. kókóraró lórí bíbí àbùkátà pẹ̀lú owó olówó owó iṣẹ́ kókóraró. ntọ́ba ìhòndíwọn tọ́jẹ́ tiẹ̀ ń bẹ̀ ni kọ́ máa kọ́ máa dábùkátà lé lórí. iṣẹ́ yẹn ṣe kò lè fi sílẹ̀ kókó yọ̀ láti ẹ̀ sílẹ̀. àwọn olè kèé ṣe iṣẹ́ ní iṣu bó ń ṣe ń ṣe òun gangan gbogbo iṣẹ́ tó bá ṣe tí ọba mójútó bó ṣe ń ṣe òun yóò máa ní iṣu náà. jasakunla kọrọ. salaam aleykum wa rahmatulah. wa rahmatulah gbogbo mọ̀kọ̀dínà ti tẹ̀sí fún wa lórí tawhid kàfikọ́yàwó kàfikọ́mọ kàfikọ́bí kàfikọ́ra gbogbo kíni yóò máa rọrùn bó bá jẹ́ pé wà ti nígbàyí àgbọ́yé láti bẹ̀rẹ̀ ẹ̀sánbù bá sí wà nígbà ìsìn ká ní pé wà àti marie's family wà tẹ̀tí fún wa ní gbogbo àwọn ẹ̀ àti ní gbogbo àwọn àgbọ́yìn pọ̀tọ̀bọ̀rọ̀ àtàwà ń bí bẹ́ẹ̀ pé àwọn fábílì wa wọ́n ti dé bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ inú wọn náà làwọn náà sì kò sí kọ́lọ̀ tó lè fà á yọ kó tó máa fún aláwọ̀ àbí ìjọba. ojú tó wá pọ̀ lọ́wọ́ rẹ̀. <laughs> so torí ẹsẹ̀ yìí pé tí wọ́n bá bẹ̀ sí wá láwọn lọ́yẹ̀ nípa àwọn kìíní wọ̀nyí wọ́n máa wò pé tèèyàn ti pọ̀ jù. ok so wàá tẹ̀ jẹ́ á tẹ̀ di stage pé ó tẹ fẹ́ mọ́ create thread gan despite pé effort yẹn make àpè wọ́n àbáwọn sọ̀rọ̀ kankan wẹ̀ báyẹn wọ́n ṣe ẹnu fámìlì tèmi ọmọ wa kan wà jẹ́ pé ó ń kí òun gbà òun ṣe ẹ̀bọ̀bọ̀ ṣòkòtò ló máa ń wọ̀ káàkiri ṣòkòtò ṣòkòtò ló máa ń wọ̀ káàkiri aṣọ títí títí a ṣe fámìlì tí a ṣe ogun ẹ̀ lórí ẹ̀kọ́ gbọ́ ó dẹ̀ kí òun ṣe bẹ̀ ok àwọn ẹ̀gbọ́n mi gan-an náà nípa ogd yìí ọ̀gá ni wọ́n wọn bá lọ tán bá bọ̀ ẹ̀gbọ́n ẹ lọ kéwì àgẹ́tì almost to sixty you are nearing your grave don't waste your time gbogbo time téèyàn bá lò ní ayọ́rọ́ ọlọ́wọ́ gbìyàn lè ní lọ́wọ́ ní kí ẹ àkáǹtì fún ètò ìyá bá lò láì jẹ́ kéèyàn fi ṣe tọ́lọ́ olúwa ọba ọba gbogbo ẹni mo ṣàlàyé fún wọn wọ gbogbo kí ní ìwọ̀n ìwọ̀n àjọ so wọ́n rò pé ìrìn tèèyàn ti pọ̀ jù rárá kí ni systematic approach yẹn lè mọ̀ láti fi. wọ́n ṣe fìtínà fún ìmú onídàkẹ́ hmm. tọ́ba ara ti nàbí wíláyé náà sumari kanwale ẹjú kọdákẹ gbogbo wọn báwọn náà ni òjíṣẹ́ náà sọlá sọlá ńkọba adẹ́dà tó fi wá lọ pé tọ̀ wọn náà gbìyànjú tó pọ̀ gan ó fẹ́ mọ́ sẹ́ni tí kò tó gba irú ìyànjú rẹ̀ nínú gbogbo wọn náà ló tún sọ pé lọ́kọ̀dé ó dé tó fi là wọ́n máa yóò dé ahad wọ́n fara ní mí lójú ọ̀nà ọlọ́run bá wọ́n fara ní ẹ̀dá kan lórí rẹ̀ so tó bá ti rí báwọn ibi tí èyàn ti mú wọn pọ̀ wọ́n ní bùkátà dùá àṣẹ ẹ̀rọ kankan báyìí tó dẹ̀ simple la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa hamd wa huwa ala kulli shay'in qadir ẹ bá ṣe yí báyìí aburú dáadáa tó báyìí ọlọ́wọ́n bọ́ yẹ fún yín dáadáa tó pọ̀ báyìí ọlọ́wọ́n bó ṣe fún yín àgbéga báyìí ọlọ́wọ́n bó fún yín ṣùgbọ́n àwọn kankan ń bẹ tí máa kọ́ di o ìmúra wa pọ̀ ó pàtàkì tó rárá àmúra gan ó lè jẹ́ fìtínà káàdùn àmọ́ gbà ọ̀rá slọ́ọ̀tù yìí sí i lábẹ́ látara bẹ́ẹ̀ kó fún máa rí changes àwọn náà kì í ṣe pé àà aburẹ́wà débi pé ká má fa gbàkọ́ ṣùgbọ́n fífa rẹ̀ haramu ni ó ṣe gbogbo àwọn àlàyé báwọn báwo ó ṣe jẹ́ ọ̀ràn yẹn wípé káwọ́ ọmọ farun gbọ̀n yìí bẹ́ẹ̀ náà lọ jẹ́ ọ̀ràn yẹn wípé kóbìnrin náà ó borí àwọn ibìkan lára rẹ̀ kọ́ mọ́ hàn síta sí ọkùnrin ọlọ́kùnrin gbogbo wọn yìí á ti bọ̀ lábẹ́ tí ó fi mọ̀ wípé pẹ̀lú àwọn ẹ̀rí pàápàá jùlọ tó bá lè kà èèyàn kọ́kalẹ̀ kó yẹ léèwò kó yẹ léèwò kó yẹ léèwò èèyàn dẹ̀ tún máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà kọba adẹ́dà kó jẹ́ kó sí wọn ní ọkàn jẹ́ pé ìpadà dáadáa ó ṣẹlẹ̀ ẹ kò lè rọrùn tí ẹ bá pé gbà tí ẹ bá ti sọ kí a máa gbà bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ yẹn bí kan tí ìbá ṣe kọ́ sọ pé òun jẹun lé ìlú òun náà fẹ́ wo pé a ti bàbá ìdìbò ìyàwó kan náà ni wọ́n pé ah, wá sànẹ́bì nìwọ ni folúkálùkù rẹ̀ lẹ̀ jẹ́ kí n lọ sílẹ̀ wù tèmi wàá máa rè náà ni tí ó fi bọ́ sí wakadhalika ja'alna ba'dakum li ba'di fitna atasbiru wa kana rabbuka basira ọba adada bẹ́ẹ̀ ni a fi ń ṣe fìtínà fúnra yín bọ́yẹ́ lè mú sùúrù òun ọba adada wá ń wò yín ìgbé káwọn kóhun òwò bá ṣe sọ̀rọ̀ sí so sultan <laughs> ló fi jẹ́ pé nínú nǹkan tí irinṣẹ́ tí baálé ilé gbọ́dọ̀ ní òun sùúrù ó jí wọn dìde fẹ̀sìn ní ó ṣe kí ni sùúrù ní ọ̀pọ̀ àwọn aláṣẹ ní ó ṣe sùúrù ní ló ń sọ pé èyí tó dáa tọ́lọ́lá jù nínú ẹ̀sìn kí lọ́ba rẹ̀ dà sọ ó múra lẹ́ka bí sọ́láàtì kí ló fi kún wọ́stọ́bìlà àléyà ọlọ́sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ à ń bọ̀ náà tí wọ́n ṣe gan wò tiẹ̀ ọ̀ wà ò ní rí so ó dúró náà títí títí ni o bá dúró bẹ́ẹ̀ tó o bá ní ọ̀ sí masjid ọ̀fẹ́ lọ kí mọ́gìrì tàbí kí kìí ṣáì tó o bá ṣọ́ra ó padà dé kí mọ́gìrì wọ́n ṣe bí yẹn lè jẹ́ máa rẹ̀ papọ̀ jẹ́mú táwọn tí wọ́n ní jẹ́mú gbọ́dọ̀ ṣe yé wọn sí ẹ so típíkà ni ọ̀fẹ́ ni obìnrin so sùúrù àti gallantry yẹn èyàn ó fi gbogbo ara sojú èyàn ó dẹ̀ máa ṣọ́ wọn ni kí wọ́n nítorí wọn bá fẹ́ kí wọ́n ṣe kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ kó tó kù bẹ̀ ẹ̀ ó mú sùúrù yẹn kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ kó tó kù bẹ̀ wọ́n dẹ̀ máa ṣàdúrà kọ́ lọ́wọ́ bá rọ̀ wọ́n ẹ̀ so ìyẹn pàtàkì gan. another one ni pé ní ìmúra obìnrin tí obìnrin tó bá tó bá wọ top tó free dáadáa tó dẹ̀ tún wọ ìsàlẹ̀ náà ó bo owó tí yẹn délẹ̀ pàápàá tí òkè lè jẹ́ white kí sísàlẹ̀ tí iye kọjá black hmm. kó dẹ̀ ló já kó sebẹ̀ kó kó ló já kó kọ́ba kó sọ̀mù ẹ̀. kára rẹ̀ má dé hàn síta. kára rẹ̀ má hàn síta ìṣèkù rẹ̀ bẹ́ẹ̀ni ah. ṣé dáadáa ni kó tún gbé jẹ̀lẹ̀ bá bù lé lẹ́lẹ́rú. dípò náà ni sọ ni because Quran is almost of our women. wọ́n náà Quran ló gbè fún wa wọ́n yóò wọ́n ti ti sí yorùbá nísìnyí hausa wa english wa igbo ti wà gan nísìnyí kódà buhari wa ah. àyẹ̀dí wọn kà jalabi plural jalbab wọ́n ní jalabi wọ́n lè mú kẹ́ni ara tó wà faraṣì sísàlẹ̀ bọ̀ jalbab yẹn ni ó bò. Jalba ló sọ àyà Qur'an <laughs> ni. salaamaleykum wa rahmatulah. naam kí ni lẹ́wù sùúrù ta gbọ́dọ̀ ní fún ara lé. lẹ́wù lẹ́wù sùúrù ta gbọ́dọ̀ ní fún ara lé tó ń lọ sí asalatu. tó ń lọ sí asalatu. ọjọ́ ìwọ̀n ń bẹ̀ ni kí ń ṣe. ah wọ́n lọ àsọ̀látù kọ̀màlúwàsì kọ̀màrúnkì kọ̀mà òfin tó de haip kí ni àsọ̀látù dálé lórí bí o bá ṣe pé àkójọpọ̀ bàjẹ́ kan kí ló dálé lórí. no kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kí lẹ́bù ìbínú wa lè dé lórí pé a fẹ́ kọ̀ fún wọn kí ni lẹ́bù ah. ìbínú wa lè dé lórí pé a fẹ́ kọ̀ fún wọn. nígbà tó o bá yọjú síbẹ̀ kí lẹ̀ ń ṣe. ẹ bóyá bóyá ara wọn làwọn náà tẹ́lẹ̀ bóyá ara wọn làwọn náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ara wọn ni. bóyá ara wọn làwọn náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ok kí gbọ́ àgbọ̀ yìí. aha sori. so àwọn ti wá. kọ́ wa dáṣọ láti lẹ̀ nulẹ̀. Riyadus Salihin ó wà translated nis ó wà translated ok Bulugh Maram ó wà translated kóun náà gbé masalan wọ́n fẹ́ treat lórí ikhlas ìsìn nǹkan torí tọba adẹ́dà tó jẹ́ pé tí ọba sí nínú ọ̀rọ̀ ọlọ́run ní gbasẹ́ ẹ̀dá kankan ó ti gbọ́ yóò lọ sọ́dọ̀ àwọn àfa ó kéwù rẹ̀ ó ṣàlàyé rẹ̀ kọ́ wá bẹ̀rẹ̀ nínú ilé sọ fún kóun náà èèyàn tí a bá fẹ́ kọ́ wá kẹ́yìn náà dá tí nílé. náà wọ́n lọ sí àwòkọ́ ah. ọwọ́ mix ẹ̀ wọ́n mixi alcohol máa kọ́ wa mixi mu kọ́ wa mixi mu lẹ́rù ìbínú tí a gbọ́dọ̀ gbé lórí ẹ̀ láti lè gé sí wọn mọ̀tẹ́ ẹni ká ṣe sùúrù bẹ́ẹ̀ni naam lórí nǹkan tí wọ́n ṣe tí. ó ń ṣe ó ń lọ sí alcohol pé mo fi please tiẹ̀ <laughs> àṣàlátù tèmi lélẹ̀ eh, eh. bó ṣe rí yẹn. lẹ́rù ìbínú wa bá gbọ́dọ̀ gbówó lórí ẹ̀ nígbìndé naam alkọ tó alkọ tèmi tọ bá mi lọ ẹ̀kọ́ tí mo kọ́ ń bẹ̀ tí wọ́n náà kọ́ ń bẹ̀ tí wọ́n náà dẹ̀ rí pé sínkún yàtọ̀ sí gbági ok àsọ̀látò tiẹ̀ kí n tẹ́lẹ̀ wá fún mi tí ọba ti lè ṣàlàyé mọ̀nàmọ́. Ah. àbúrò tàbí ọmọ náà tó fẹ́ fẹ́ christian kí ni lẹ́bù ìbúrú sàgbọ́dọ̀ pé. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó ọmọ lóbìnrin àbí àbí lọ́kùnrin. lọ́kùnrin. okay. tó fẹ́ fẹ́ christian. tó bá jẹ́ pé ọmọ lọ́kùnrin ni kí ni lẹ́bù tiẹ̀ náà. n tí a la fẹ́ wá yẹn. na. nǹkan tí a gbìn la fẹ́ wá níbẹ̀ yẹn kì í ṣe pé gbàgbọ́ yẹn sọ pé àwọn àgbìn àgbọ̀ yìí sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó wá di pé òun wá fẹ́ ṣe kan yẹn. bẹ́ẹ̀ni. àti wàá sọ pé ah fìtínà wà mẹ́ o. fìtínà ni fìtínà eh, ayérayé fìtínà wà mẹ́ o a ti ṣàlàyé fún ayérayé a ti ṣàlàyé fún. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọn fẹ́ mọ kí ni lẹ́wù ìbínú wa gbọ́dọ̀ dé ṣé wọn ká má ṣe àṣejù ká lè má ṣe. gbogbo lẹ́wù tí yóò bá ti ní fẹ́ tí yóò bá ti ní ṣe fún gbogbo ọ̀nà téèyàn bá lè rìn tó jẹ́ halal tí òfin ní í ṣe é ṣe fún kéèyàn kọ̀ fún torí arọ tó lókun ọjà ní ọ̀rọ̀ rẹ̀ ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni ọ dá sí ìdí ń fà yẹn yọ padà wà kan òbí náà ń bọ̀ báyà gbogbo ìdílé tán. ìsọkùnrin sábà wà ní ọ́fíìsì a ten ilé kẹta sí wa mosque wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. ìjẹ́ ìgbàláyé wà fún wa torí Kama máa kíjọ mọ́ nínú ibẹ̀ torí. rárá tí masjid bá ti wà ẹ gbọ́dọ̀ lọ masjid. tó bá ṣẹlẹ̀ pé masjid yẹn kùdìẹ̀kùdìẹ̀ wà gbọ̀ngàn. torí ẹni tó ń jẹ́ office people ẹ máa pọ̀ ju àwọn tí wọ́n máa wá kí n bẹ̀ lọ. Ah. so torí ọ̀pọ̀ yín yẹn ẹ lè mú kùdìẹ̀kùdìẹ̀ yẹn kúrò ẹ má dàkẹ́ lórí kùdìẹ̀kùdìẹ̀ bọ̀dẹ̀ ẹ má dẹ̀ ẹ̀sìn masjid. tí a bá wo <laughs> ti pé ìwúdàfín láyé àti kírun bẹ́ẹ̀ni òun náà di pé wọ́n gbọ́ àláyé bẹ́ẹ̀ni ó ṣe é ṣe kọ́ bá gbọ́ àláyé káti bọ́ta. níbi iṣẹ́ àbí bẹ́ẹ̀ni no wọ́n gbà yín láyé ṣe bí nàìjíríà ni. bẹ́ẹ̀ni ah nàìjíríà ti dé lẹ́bùn yẹn kò tẹ̀ ní dé lẹ́bùn yẹn ṣàlà ah, ah, ah, àsìkò oníwọ̀ wọ́n jẹ́ kí yàrá náà lọ náà jẹ́ kí mùsùlùmí. so a lẹ́tọ̀ àti kírun. a ní lẹ́tọ̀ àti ní ọ́fíìsì. Hmm, hmm. kíbla. kíbla. a ń fa kíbla ẹnìkan wá dé ní pé ibi tí dstv wa bá kọjú sí. rárá dstv east ló máa ń kọjú sí. tí ò bá kọjú sí east kò ní ṣò so kíbla sì wẹ̀ north east Nigeria lọ́wọ́ so tá a bá ti determine east through DSTV a kàn ra move lọ sí left díẹ̀ eh. DSTV ó fèsì báyìí a mú díẹ̀ báyìí tàbá gbóyún tani tàbá rí DSTV a rí pé bó ṣe lọ nìyẹn so a wà move díẹ̀ báyìí ló fà tí ibi fi tó fi tilt eh, ló fi tilt. Jazakumullahu khairan. Alhamdu jazakum. Naa. Naa. Ha? Amadiya ẹsẹ̀ Mùsùlùmí. Náà yóò ṣe kì í ṣe mosque. Kì í ṣe mosque. Tẹ́bà ti sọ pé Amadiya mosque kì í ṣe mosque. Àwọn àìsọ pé a sọ pé wọ́n ṣe Mùsùlùmí. Ṣé Balkis Gidado là ń kọ síbi àmà rẹ̀ sì fi ṣe ìyá bíbí Balkis Gidado eh. so so family bi àwọn ah, Gidado nìkan ni ó kí wọn bí ni eh, so wọ́n ti na na na na bẹ́ẹ̀ ṣẹ́yìn rẹ̀ lead àwọn ni wọ́n lead. Huh? bẹ́ẹ̀ni amadiya mosque gbẹdànù gbẹjáde ọṣẹ mìíràn sẹmìíràn juma ni pé ah, a ká má mèsì juma adẹwà mo ṣe wo wọn ti ń ṣe kútùbà lọ kútùbà yẹn náà mo ń sáà wò ó pé kíní o ó ń sáà ń ṣe ségesège bákan mo máa wo wájú mo bá rí amadiya láàrin wọn bẹ mọ ara ajá ìdá wọn wò pé èmi dẹ́ni ẹni tí àjọ wà ń bẹ ní ṣé kí ló ṣẹlẹ̀ mo ní àwọn eléyìí ṣe mùsùlùmí eléyìí ṣe bìtọ́ ẹ̀ka ti dúró ogun náà wà ojú ara wọn olùkàlù ní ẹ̀ ṣe mùsùlùmí tẹ́ bá lè fẹ́ challenge mi níta ẹ bọ́ ta gbọ́dọ̀ ẹbí láti ti máa challenge ara wọn olùkàlù kò tẹ̀ ẹ̀ fáìn ìwé ara. bọ́ nítorí wàá padà sílẹ̀ bọ́ àpò ta àtòbí four or five bọ́ tẹ́mi bá jáde àwọn tó kù káka lórí sọfúta wa yẹn ni so akírun yẹn tẹ bá ṣe wá kí tán akọ́lá attention nǹkan tó ṣẹlẹ̀ lé tẹ́mi mi á lọ tún irun kí irun tèmi kí ah, lẹ́yìn wọn no because a ti máa kí mẹ́nà tẹ́lẹ̀ lásìkò kìlá tó mọ̀ pé amadi amos ni ẹ mọ̀ pẹ̀lú Ahmadiyya mosque okay. center mosque mùsùlùmí nìkan ló ní mosque àwọn Ahmadiyya ṣe muslims are not muslims. Uh. tọ́ ọlọ́run foríjì ọ̀yẹ́ má ṣe òfin ẹ ṣe dáadáa kẹ́ tó bẹ́ sínú kíkọ ìyàwó ní ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹni bàtà bá fẹ́ tí a bá fẹ́ sún igi wà ń bẹ̀. àti tọ́lá kan nìkan ní abẹ́ àti tọ́lá kan. adìtọ́nà ṣé dandan ni kó jẹ́ sí pé nígbà tẹ́ńkú bá fẹ́ kọ ìyàwó ẹ̀ hmm. àwọn tí wọ́n wà ní ẹgbà tàbẹ́ ṣe ìgbà ṣé dandan ni kó jẹ́ àwọn. ó lè jẹ́ àwọn ẹlẹ́rìí mi. خلاص سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيت أزواج وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت وأزواج كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته Good. Good. Good. Good. Good.